Ah, vamos usa ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم ثم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي واشكروا لي ولا تكفرون يا الصلاة إن الله مع الصابرين أعوذ بالله من الشيطان الرجيم ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام شطرا لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما عليهم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروني ولا تعلمون الله الرحمن الرحيم ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا لئلا يكون للناس للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفروا آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fọ́lọ́mọ̀bà tó sì wá ní mùsùlùmí látọrọ àlékún kí ọlọ́ àti gẹ̀rẹ̀ fún nàbí sallallahu alaihi wasallam ẹ̀yìn tọ́lọ̀ bá láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa alọ́bánisàlékún kí á nàbí bánisàlékún ọlá rẹ̀ àti àwọn aráàlú àti sàhábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ tó yìn ìlú fúnra ya ọlọ́run ọba téèyàn ò ní gbókan láti fi gbára rẹ̀ lẹ́ni bí ya ọlọ́run téèyàn ò lágbára kan àfi kéèyàn ọ̀pàdé rẹ̀ láì ṣẹbọ pàdé rẹ̀ àti mi àtẹ̀yìn ọlọ́mọdé àṣẹbọ pàdé rẹ̀ àfi kéèyàn ọ̀pàdé rẹ̀ láì gbé wa mọ̀nàfíkì pàdé rẹ̀ àti mi àtẹ̀yìn mẹ́jẹ̀ àgbé wa mọ̀nàfíkì pàdé rẹ̀ ọlọ́run wọ́lájọ kò sọ rẹ̀ àdánwò tí ọba tó fi jẹ́ pé ń sọ jáde lẹ́nu yóò máa takò wọ́wọ́ wa ọlọ́run sọ bẹ́ẹ̀ àdánwò tí wọ́n bá tó jẹ́ pé ìwọ́wọ́ wa yóò máa tako ń tàn sí ń bẹ̀ á jẹ́ àmú ọ̀gá orin ni má àgbàbẹ̀ lórí ibú ayé àtàlẹ̀kí àmà ìntẹ́nì kọ̀ọ̀kan wá fi ilẹ̀ ta fi wá gbọ́rọ̀ lọ́mọba mọ́sà àbánigbọ́ ju bá a ṣe ń fẹ́ lọ ní ìjẹjọ́ adúró sórí mas'ala kan lórí ọ̀rọ̀ istiqbalul qibla bó ti ẹ̀jẹ̀ pé bí idnillahi ta'ala níjọ́ mẹ́jọ tí Allahu subhanahu wa ta'ala tí ó bá ti gba ẹ̀mí a máa ṣàlàyé fún wa pé bóò láṣẹ máa ń dá kíbùlà àmà kí sì ni àwọn masailu ta kò wá tó lé ní 200 tó ní bá ṣe pẹ̀lú istikbaru lè kíbùlà bí idnillahi ta'ala lakin qabla dha adúró lórí mas'ala kan tó nípa pípọ̀ à ń sọ̀rọ̀ nípa idha kana musalli fi jawfil káàbà ẹni tó bá fẹ́ kírun tí káàbà kanat كانت الكعبة كانت الكعبة بين يديه كعبة بين وجوره بون يوسي لجوكو بكنا ان تبدا يبقى كوسي لكعبة وا كوسي مكة نبلو دوجوكو بكنا ان تبدا يبقى ibi tó wà nígbà tó ń kírun lọ ṣé iwájú náà ni ọmọ wò bí ẹni tí ń wo kàbá lófurufú àbíbi tí ó forí kan àbíbi ọbàrọ̀ lọ́rùn àsàrà ilé tí ẹ̀ bá jẹ́ máa mú tàbí dárun àwọn tí wọn bá jẹ́ ti ń kírun lẹ́yìn máàmù àsàlàyé lé kí ni ẹ̀rí wọn àsàlàyé rẹ̀ àwa dúró lórí mas'ala kan ó náà ní idha kana al-musalli fi jawfil káàbà ẹ̀ ti ń kírun fún Allah subhanahu wa ta'ala kápẹ́nu káàbà gangan ìlọ́wà a sọ fún wa wípé kò síbi tó dojúkọ nínú káàbà tí ò dojúkọ bá àjọtún bá àjòsí bá gbogbo wẹ́sàrì ọmọ dojúkọ pẹ̀lú májẹ̀mú kan kí májẹ̀mú náà alla yakuna babul káàbà ti maftuhan kò gbọ́dọ̀ jẹ́ pé wọ́n sílẹ̀kùn kàbálẹ̀ tí wọ́n bá ti sílẹ̀kùn kàbálẹ̀ kò gbọ́dọ̀ dojúkọ ọ̀gángan bí òfurufú ilá ìdàkánẹ́tìláha ataba àfi tó bá jẹ́ pé ilé ní ataba kódà kò jẹ́ pé wọ́n kàn ra mọ blọ́ọ̀kù díẹ̀ báyìí kápẹ́ yọ kàbálẹ̀ kàn yọ ẹnu ọ̀nà kàbá wọ́n wá ra mọ ògiri kan ògiri òjú báyìí lọ ṣùgbọ́n kàbá sì ga bó sì ga náà tó bá dojúkọ bá wọn ó nírun sáà lẹ́rìí lórí ibi tá a ti dúró àbí àlẹ́rìí ìyẹn wà ní àkórí tafsiri tèlé àkọ́kọ́ à ń tó sọ̀rọ̀ abẹ́lẹ́ subhanahu wa ta'ala wípé gbogbo ntí a máa gbọ́ nínú kọ́lá ọ̀kọ́lá rasul tí ó máa jẹ́ pọ́lọ́ ń pa ọ́ láṣẹ ká sí ni ṣíṣe rẹ̀ di ọ̀rọ̀ fún wa gbogbo ntí Allah subhanahu wa ta'ala ti bá ń pa ọ́ láṣẹ ká fílẹ̀ wọ́lájọ kò so rẹ̀ di àlè fílẹ̀ anabi sallallahu alayhi wa sallama kó tó lọ ìbànújẹ́ ńjọ kan ní ìbànújẹ́ tó هذا الحديث من حديث حسين رضي الله تعالى عنه والحديث مخرج في شعب الإيمان عند من بيهكي ومخرج في المعجم والطبراني بإسناد صحيح عن النبي صلى الله عليه وسلم تنبالتا إن أخوف ما أخاف عليكم كل منافق عالم اللسان تنبا سلا ريما إن تنبا ملكولوني تنبا ملرو تنبا منجة أو ناني بو بو منافقي ولجوجي tọ́jẹ́ pé gbogbo mọ̀tọ́lọ́ ni wọ́n mọ̀ nípa tí mo mú wá kò jórí ahọ́n lọ wọ́n dà wá láàlẹ́ láàrin yín tí ò da wọ́n dà ọ̀rọ̀ yín rú àfikọ́lọ̀ wọn bó mú yín dúró àwọn mọ̀nàfíkì gbogbo mọ̀ wọn kò ní jórí ahọ́n lọ ọ̀tọ̀ ni tí wọ́n máa ṣe ń kọ̀rọ̀ ẹ máa wù abẹ́ ni ọlọ́run ọ̀tọ̀ ni tí wọ́n máa ṣe ń gbangba tí wọ́n bá wá dé gbangba mọ̀ pé a àwọn àfa àtán ṣùgbọ́n tí wọ́n bá ti dé kọ̀rọ̀ ìdàkọ́lọ̀ ìntàkùn maharim Allah tí wọ́n bá ti dé kọ́rọ̀ gbogbo ntọ́lọ ni wọ́n gbọ́dọ̀ sílẹ̀ wọ́n lọ mọ́ sí gbogbo ntọ́lọ ni wọ́n gbọ́dọ̀ fọ́ọ̀kà wọ́n máa fọ́ọ̀kà gbogbo ntọ́lọ ni wọ́n gbọ́dọ̀ fẹnu jẹ wọ́n máa fẹnu jẹ gbogbo ntọ́lọ ni wọ́n gbọ́dọ̀ fẹnu wí wọ́n máa fẹnu wí. alisan sẹlẹ̀ ìkàlẹ̀ fún wa a wà máa ráwọn ẹ̀kọ́ yẹn nínú àwọn nǹkan tá a fẹ́ sọ ní tẹ̀síìrì ni ṣùgbọ́n tí òfèrèfé bá ti yẹ wà tí là ń pè ní òfèrèfé a ti mọ̀ wípé ìlítàsàkọ̀ ìlítàsàkọ̀ hada ìjìdá ògiri mọ́sálásí ọwọ́ pẹ̀lú ara wọn tó bá jẹ́ pé bitílẹ̀ kò wáyì wọ́n sì ilẹ̀ báwọn a rí pé òfurufú nù kó sí téèyàn lè dojúkọ kápẹ́nu kàbá lè yẹ wáyì ṣùgbọ́n wá síbẹ̀ ńlẹ̀ ẹ rí pé òfurufú lè yẹn dojúkọ ṣùgbọ́n mọ́sálásí ọkọ̀ọ̀kọ̀ sọ fún wa wípé ibi à ń dojúkọ gan ṣé bìnáwù là ń dojúkọ ni àbí boko a tàbá wà ní káàbà ṣé ilé tí wọ́n máa là ń dojúkọ àbáyé ibi ilé wà tá a bá tí ilé dáhùn mọ́sálà ò ní clear àdójúkọ ààyè ibi ilé wa o ilé tí a mọ̀ gẹ́gẹ́ ibẹ̀ ni a dojúkọ kaaba ó ní kibla limadha sumiyat tu kibla dan li anna nas yastaqbilunaha bi wujuhihim ada'an li salawatil khams fi kulli yawmin wa layla aw aljum'a salawat qatiba nítorí pé kaaba tẹ̀ ń wòye ẹni gbogbo mùsùlùmí máa dojú kọ ó ní àfisàn tí kíbùlà rẹ̀ dà kàábà náà ni wọ́n ń béèrè tí wọ́n bá wá rẹ̀ èèyàn lẹ́ni ibi tó yẹ pé ọ̀tọ̀ ni tí ó sọ lónìí ọ̀tọ̀ ni tí ó sì lọ́la àwọn àfọ́ ni àkọ́nà kò ní kíbùlà nítorí wọn èchéǹjì kíbùlà kò ní kíni o tí wọ́n bá lẹ́yìn òní kíbùlà àpẹẹrẹ orí ibú mbẹ́lá rẹ̀ nìyẹn ṣáàfà ẹ ẹ sáà wà nǹkan díẹ̀ fáwọn òní kíbùlà ẹ gbogbo ẹtọ́ ni wọ́n lẹ́gbọ̀n ni pé kò sí lọ́n lórí tó bá ti rọ̀ lọ́rùn yóò ṣe bí ó bá ti rọ̀ lọ́rùn yóò kó mẹ́ ìdá kíbùlà tá a wá ń wí bóò ni àmì yàrá sí tó ṣé fóònù nìkan ni àbí fóònù kọ́ jẹ́ àmì hadithi Abi Hurayra radiyallahu ta'ala anhu wal hadith rọ̀ sahihayn amsan sọ wípé ijtanibu sab'al mubiqat nǹkan méje kan bẹ bẹ́ẹ̀ yọba ti rọ́ọ̀lù oko parun ni tèèyàn bàjẹ́ nìyẹn orí bú banu kọ́lọ̀ ń sọ wa mẹ́ anabi wàá ka nǹkan méje yìí ṣùgbọ́n nù rìwáyà mi mẹ́sàn án pípé kàmájá àfi sunan méjì wá lé rìwáyà àtàlélẹ́yìn náà bóyá lílẹ̀ táwa ní òtòkè lọ́dọ̀ rẹ̀ méje rìwáyà mi wá wá ta lọ́gbẹ́rẹ́ ìwà náà sọ̀hábà mẹ́sàn án bí wàá pè mbẹ́ ó fi méjì kan anabi ní wà ákìlù mánìlì yẹtìm kéèyàn máa jẹ owó ọmọ òrukàn níjẹ àbòsí ìparun ọgbọ̀ntàn ọlọ́run làwá o ìtàbí tó wá sọ ni pé wàstíhìláàlù kíbílátì wàstíhìláàlù káàbà wàstíhìláàlù bẹ́tì láìlá haram wàstíhìláàlù bẹ́ẹ̀t kéèyàn máa ṣe ọgbọ̀ntàn lọ léèwọ̀ ni kọ́ wá máa sọ́dẹ̀tọ̀ fúnra ní káàbà gbogbo ntọ́lọ́lẹ́ gbọ́dọ̀ dẹ̀wò láàyè mi á kẹ́dù kẹ́mẹ́dẹ̀wò ní káàbà tí kàábà lé kéèyàn máa wá ṣe kí ni o kọ́mọ sí istihlalu ẹ̀ kọ́sọ̀ ogun aráàbù ọlọ́run kọ́sọ̀ di àlálẹ̀ fúnra rẹ̀ anabi ani wàhíyà qiblatukum ahya'an wa amwata bẹ́ẹ̀ sì ni kàábà yìí ẹ wà láyé ni o ẹ sì mọ́ ni o ibẹ̀ ni kíbùlà yín ẹ sọ fún àwọn ọmọ tí wọ́n ikú yìí káàkiri gbòòrò wípé tẹ́ ẹ bá fẹ́ kírun sókù la kò síbi tẹ́ ẹ dojú ẹ̀kọ́ tẹ́ dojú ẹ̀kọ́ bówù yìí ẹ fẹ̀yìn ẹ̀ lẹ́bàá yìí ẹ̀kọ́jú ẹ̀ sẹ́mà bówù yìí ẹ dojú ẹ̀kọ́ dùn ẹkọ̀ dìrì òkè bówù yẹ ẹkọ̀ ẹgbẹ́ bóyú gbogbo ẹrí ẹni rí ẹ̀sìn láà ìwìkúwì ni wọ́n wí torí pé wọn ò rí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n sì fẹ́ máa jókòó lórí àyè tí èsà yé wọn ànábì wa sọ wípé wa hiya qiblatukum ahya'an wa amwata ẹ wà láyé ni o tẹ́ ẹ fẹ́ kírun fọlọ́ ẹ ẹ̀sìn láyé ni o tí wọ́n kírun sí la wọ́n tẹ̀ ilẹ̀ kírun fọlọ́ wọn bá ní o kíbla yín náà nìyẹn. so clear ọ̀dà ọwọ́ alẹ́ nu àlà kàbá yìí náà tún lẹ́nu àlà téèyàn bá fẹ́ ṣàdúà kàbá yìí ṣe kíbìlà dùà kìí ṣe pé téèyàn bá tún ìdójúkọ kàbá àdúà ò ní gbà kílẹ̀ ni wa jẹ́ àfi sahih min hadith asim malik radiyallahu ta'ala anhu anna arabiya tana bisu asara wa wàlal mimbar larba wàlal ko kaba masu asara njọkan arabisi mẹrẹri mimbar arabisi kutuba lọ ọwọ ni ya rasulallah alishati nahal gbogbo àwọn kẹta àgbélóko gbogbo ẹ ti kú o gbogbo ẹ ti gbẹ o ojú ọ̀rọ̀ o igbó ọ̀dàdá o ah ah amsa wa ni kí ni ọfẹ ni rutullah ayuskiyana bá ní bẹlẹ ọba kọrọ jù fún ọ anabi ń bẹrẹ nígbà níjọ náà lọhùn anabi wa ń tẹ ọ̀rọ̀ méjì wípé allahumma isqina suqiya rahma ọlọ́run ọba rọ̀jò fún wa òjò kẹ́ la suqiya adhabin má rọ̀jò yà fún wa tó bá jẹ́ pé káàbà bá jẹ́ kíbla ni kí ni anabi ó ṣe ẹni tí ń ṣe ó túbọ̀ lọ tó dojú kọ àwọn èèyàn níbo lẹ́yìn ẹ̀ wá kí ni káàdà bí ó ṣe jọ náà salawatullahi wa salamu alayhi dalilu ni wípé káàbà kìí ṣe kí ni o kíbílà fún dùá ibi tá a bá ti lè tọ́ bọ́ sí rọ̀ lọ́rùn pẹ̀lú dùá ni ṣùgbọ́n tá a bá fẹ́ pẹran ṣé kíbílà ni kàábà jẹ́ fún ẹran pípa àwọn àṣẹ sòrò mẹ́ọ̀ gbogbo gbàkígbà tá a bá fẹ́ pẹran ṣẹ́rí àn ká dojú ẹ̀kọ́ kíbílà wàláì ayé ọ̀sọ́ ká dojú ẹ̀kọ́ kíbílà wàláì hadithi òsì lórí ẹ̀ ká mọ̀ sọ́wọ́ pàtó tuwi afẹ́ pẹran fọlọ́ ká wá dojú ẹ̀kọ́ kíbílà kò sádìí fi lórí ẹ kárójú ẹ̀rẹ́ kọ kílọ̀kọ̀ rẹ̀ ayà pé ibi tí àdójú ẹ̀rẹ́ kọ rẹ̀ kò sí rán Qur'an ṣùgbọ́n aha níbula wà àdójú ẹ̀rẹ́ kọ kíbula làálàá dàkọ nítorí pé ńgbà táwọn afáǹkọ ọ̀rọ̀ lẹ́ńpa pípa ẹran wọ́n ní wàmí àdábì dábùhì lára àwọn ẹ̀kọ́ bá a ṣe máa ń pẹ ẹran òun náà ní ká dojú ẹ̀kọ́ kíbílà báwọn náà ṣe bá lọ́dún àti ẹ̀ lọ ṣáájú àwọn nù àti ẹ̀ lọ ṣáájú ọ̀nà ẹ̀sìn kọ́ ní ọmọ ẹ̀sìn wà náà bá pẹ̀lú àwọn yòókù náà bá pẹ̀lú àwọn yòókù tó bá jẹ́ pé gbogbo ohun tí ànábì ṣe lọ́wọ́ àmùdá wá náà pẹ̀lú iṣẹ́ àti ọ̀rọ̀ pátápátá ìntàrínú ẹ̀sìn lẹ́nìí wọ́n ẹ̀ káwá máa jogún àlámẹ́rin látọ̀dọ̀ tó ti lọ tó ti lọ tó ti lọ tó ti lọ ṣùgbọ́n wọn ò ní fi rọ́kẹ́sì fún wa àwọn sálàfù náà ń gbà wá nínú òṣè sí ṣùgbọ́n gbà wọn ọ̀gbà wá lọ́rọ̀ ẹnu ṣé wọ́n kù lọ́rọ̀ ẹnu náà wọn náà sì bá wọn tọrọ ṣáájú wọn náà tí wọn fẹ́ gbẹran kúrò jọkọ̀ kíbílà tí wọn fẹ́ gbẹran kúrò jọkọ̀ kíbílà àwa àpàrà sínú suratul hajj wípé dhalik bá a ṣe wí yẹn yẹ̀yẹ́ ni lọ́dún àti ọ̀gbọ́lọ́gbọ́ o dhalik bá a ṣe wí yóò tóbi lẹ́yìn mùsùlùmí wa man yu'azzim sha'a'ir Allah tí wọn bá ti pè nǹkan ní ṣẹ̀írọ̀ ní ṣàáìrìlá àwọn tọ́lọ̀wọ̀ bá gbé ńláńkẹ̀ tọ́lọ̀wọ̀ bá bàbàrà ara ẹ̀ náà ni alikaabatu almusharrafa gbogbo ẹ tí bá máa pa án lé fa iná mi dákọ̀lì kùlù lára àpẹẹrẹ pé èèyàn bẹ̀rù ọlọ́run ni tí n bá jókòó mẹ́sàájú kí n nẹsẹ̀ kíbla ọ̀sádì ìfì lórí ẹ̀ torí má nẹsẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n pẹ́ bá ah, kò sí ọ̀nà tí mo lè gbà jókòó tí n fi ní nẹsẹ̀ kíbla ọlọ́run orí mi ò mọ nẹsẹ̀ kíbla ìtóbi ọlọ́run sì ń bẹ́lẹ̀ mi ìtóbi tọ́lọ̀ nígbà tóbi bẹ̀lẹ́bì mi ṣùgbọ́n mo wá ráyè nẹsẹ̀ ẹ̀bọ́ mi mo wá nẹsẹ̀ ẹ̀bẹ́ mi àfa ẹsẹ̀ nẹsẹ̀ dáadáa mi ah, ìnẹsẹ̀ kíbla tó ẹgbẹ́ mo ti rí bọ́ mi ti nẹsẹ̀ sẹ́yìn ládìsí lórí ẹ̀ bí n bá wa ládìsí lórí rẹ̀ ayé ọwọ́ láyé ìyìn tó lè mú mi nẹsẹ̀ ẹ̀bẹ́ ni pé kí n má rí bọ́ mi tí mo lè nẹsẹ̀ sí má pẹ̀lú nira nítorí wípé n tọ́lọ̀ ń pẹ́lẹ̀ mi ọ̀pẹ́lẹ̀ kò clear àti rẹ̀ tó léyìn bóde ṣé ẹ wá rí gbogbo àwọn nǹkan tó jẹ́ bí èrònú ẹ̀sìn àwọn tí wọ́n máa gbèrú àwọn mọ̀nàfíkì ni ìmọ̀pá amúlù kọ́ yí mi sọ̀rọ̀ pé ó rè é yàn yín ṣe zìnà pẹ̀lú obìnrin olóbe yọ wà rí obìnrin kan tí ń kọjá lọ́ńta aṣọ rẹ̀ ọ wà ṣẹ̀ṣẹ̀ lókè subhanallah subhanallah ooo oh, ooo oh, oh, subhanallah irú ojú wo mo rí o irú kí ló jí mi ayé lórí o ó sì ń ṣe ń tójú bẹ́ẹ̀ lọ ayé ọmọ ogun subhanallah akùsásù ah, ní gẹ́ẹ̀tì ara mọ́nà ah, àfikà mọ́ lọ́lẹ́ àlẹ́ gbọ́wà sí mẹ́lónì kò ní nẹ̀sẹ̀ kíbla káṣẹ́ kí ni ó káṣẹ́ kíbla yóò sì mọ́ bóbi ìṣòro rí mímbà yìí ẹjọ́ sọ̀rọ̀ sọ́jọ́ra wọn nígbà tó wọ̀nà yé mi opportunity yóò lọ́mọ lọ́rùn ìdán èmi ń tèmi o ni mò ń sọ o ìní pa ẹran fọ́nà tí yẹn jáde láyé àfi kí n dojú ẹ̀kọ́ kíbílà èmi tí n bá wá rí mùsùlùmí tó ń pa ẹran tí ò dojú ẹ̀kọ́ kíbílà èmi ọ̀ jẹ́ o ní ìṣègùn èmi ọ̀ jẹ́ wà bí ṣùgbọ́n tí èèyàn bá wá gbọ́ àṣírí ẹ̀sìn báyìí tó náà àà pa àwọn afáàní ọjọ́ ìjọba ọlọ́wọ́ láti ẹjọ́ yìí àá wà ìmánì náà kiri lẹ́nu ìtìyẹn náà ṣé mẹ́sẹ́lá ìkò clear báyìí náà kí gbogbo láti wá rẹ̀ pé tí nìkan bẹ́ẹ̀ láàyẹ tí wọ́n ní nǹkan láàyẹ wọ́n sábà máa ń lò fún ìkòkò tó bá sán tí ọ̀sán wọnú tómi wá rìn ó ní kí nìyẹn ìyẹn máa ń lò fún ayé mi àtẹnìkọ̀kan yóò ní sán o wọ́n lọ ajẹjẹ o ibi tá àti ìmọ̀tí tóbi ọlọ́run ọba ń bọ̀ nù tafsiri àwárí kàbá nǹkan kan ṣe lọ́ba di pé ògiri òkúra wọn mọ́ ẹnìkan wá wà nù rẹ̀ kọ́ gbọ́dọ̀ lójú kọ́ tó ti ó fún un rí wa àwọn pẹ́kàfà ní ẹ̀ẹ́sì sọ pé kò lè dojú kọ́ ṣé ẹ ti bá nàìjíríà kí ló dojú kọ́ ṣé bá furuufu kà bá dàlọ́ náà dojú kọ́ sọ̀rọ̀ ti bá nàìjíríà o alẹ́ ti bẹ ní jáwó fún ugbó ti bẹ nù kàbá ẹ̀ wọ́n lò náà lè àwa afẹ́fẹ́ náà lò àwọn àgọ̀rọ̀ àfáà kan lọ síbẹ̀ ṣùgbọ́n ẹ̀rí wọn ò múlẹ̀ kí la fẹ́ fàyọ̀ anabi sallallahu alaihi wasallam sallam nígbà tó tá ìmọ̀ kan ó ní ah ọlọ́run fi nǹkan mi bọ̀ halaku ummati ìparun tí ó bá umma mi tí ń bà sí bẹ́ẹ̀ mà àlà àìdì òkò ìlìmọ́tì min Quraish látọwọ́ àmà wẹ̀rẹ̀ Quraish òun làdánwò ti bá umma yìí àbúrò gbàdí ìsìwà nígbà máa pé Allahumma inni a'udhu bika min imrati al-ghaylamat ọlọ́run ṣàánú mi o tọ́ba ti kàrán pàm mẹ́kẹ́ wọ́n máa rúlù mọ́jẹ̀ sí láyé mọ́ jàmáà àtúnsọ àtúntọ́sọ ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ èké kí á ní ìdí ń bẹ́ ọ àfìgbà tá a bá tó rágbáyà tí ọ̀dà mọ́ tá a bẹ́ẹ̀ rágbà rẹ ọmọ èkì ọmọ tò lẹ́yìn nígbà ọmọ kẹmọ tò sí o ẹ̀yìn ilà fi ń gbárò pé a ní ẹjẹ́ aṣọ kan a ní ẹfẹsẹ̀ gbẹ mọ́ ìta ń pẹ́pẹ́ sí gbogbo ọ̀nà ní ọ̀gbà tọ́ sí mi ẹ̀yìn iná lẹ́ máa pàwọ́ náà láṣẹ ṣùgbọ́n mi ò ní tẹ́lẹ̀ nìkan tí wọ́n àtòrí ẹ̀wọ́ náà ní ìlé nífẹ̀ẹ́ èèyàn débẹ̀ wọn nítorí pé ọpọlọ mi ọlọ́run pè ọ̀daràn kò sì ní dárò àtọkọlọtọ yìí náà àtọwà sọ Allah subhanahu wa ta'ala gbogbo ẹ̀ntà nífẹ̀ẹ́ láyé tí ó kú asorí ibúwájú rẹ̀ já wa lẹ́yìn rẹ̀ tó náà lára wa gbogbo ẹ̀ntà tẹ̀mí wa fún tọ́jẹ́ pé òfò láàbà ń bẹ̀ wájú ọlọ́run ọba ọlọ́run yàwáyà bó ti rí orí yàwáyà tí èèyàn ọba lè ṣerú àdúrà báwọn ààrẹ ń bẹ̀lẹ́ ní mọ́sọ́fẹ́ nìkan jọ́ kẹ́kẹ́ à ṣerú àdúrà báwọn ó ní à ọlọ́run usaasu lọ sọ tiẹ o gbogbo ẹni tí mò ń tẹ̀lé mọ fẹ̀mí wọn ọ̀fẹ̀mí mi fún wa tọ́ba jẹ́ pé àwọn ọ̀jẹ̀ sórí búwájú rẹ ọ̀tẹ̀ lọ́rùn wàláhi lẹ́dí láìla nínú ọkọ̀ mi kọ̀ kùtì sọ. jàmáà sùúrù ọ̀rọ̀ àlìkí àmọ́ ìgbà o ṣé bọ́lá ń ṣe ń sọ̀rọ̀ kálukú ní ṣe ń ṣe o ṣé àgbẹ̀ báyìí ṣe ń bẹnu ilé ọlọ́yìn táìmù ọtí hàn kan rè ìrọ̀lẹ́ Sunday náà ṣé àgbẹ̀ pé àdàpé awo ní pé club padà pé kí ni o. àmọ́ díẹ̀ díẹ̀ ansa ti máa ń sàdúrà yìí àbúrò ọ̀wọ́ àmọ́ bẹ́lẹ́ngá gbẹ́dà kò tọ́ba ti kú pé àmọ́ wẹ̀rẹ̀ ni ọmọ gọ́fà ọlọ́mọkú mẹ́ jamaa gbogbo ẹnu là ń gbà sọ èèyàn dáadáa Buhari wàláhì èèyàn dáadáa yìí sísítẹ́ẹ̀mù ti ń lè kó bá o ṣùgbọ́n èèyàn dáadáa ni Buhari

bí n bá wa sí ọ lẹ́ni ìrẹsì ń sí ọ lójìṣẹ́ ní tó kù tó ọmọ sọ ni pé kẹ́ni ìrètí mi kọ́ sẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ẹ fẹ́ ká gbọ́ yé àwa ti gbọ́ yé gẹ́gẹ́ náà bàbá wa kan tí ẹ ní pé ẹjẹ́ abẹ́gbẹ́dọ̀ ọlọ́run ọlọ́run ò tún fún àdínẹ́bí fún àwọn màálù dò níní ìlà fi rú màálù dù lójú ẹ̀ràn bá a túfọ̀ wọn tá a láàtọ́ ma dámẹ́lẹ̀ ni ó sì mọ ṣé ti nàìjíríà náà àyèfi ntí ó sì nú ẹ̀sìn àyèfi ikùn àwa ń bọ̀ nígbà tó di wípé wàhálà dé láàrin Ali àti Màáwíyà jama'a àwọn ṣáàmù òun ni Usmanu fi Màáwíyà sí Ibn Abi Sufyan pé kó ti máa gọ́fà wọn nígbà wàhálà dé tí wọ́n pa Usman radiyallahu ta'ala anhu àwọn ará Madina ni ha àwọn àlejò pọ̀nù mẹ̀dínà ẹ̀ka ìsìláàmù ti tàn káàkiri àwọn èèyàn báyìí padà lù wọn tí wọn mọ̀ pé olórí gbogbo mùsùlùmí rè ọ̀rọ̀ dé o àlè ọwọ́ rẹ̀ dà tọ́lé àlè ọwọ́ rẹ̀ dà àbúrábìrì mọ́nà ọwọ́ rẹ̀ dà gbogbo wọn báyà àlè ojú ẹsẹ̀ àti sọlé lọ́pọ̀lọpọ̀ gbà tá a sì clear rẹ̀ bí tẹ̀sílù tí wọ́n fẹ́ lé bí mẹ́jọ tá a pe àkọlẹ̀ ní maktal Uthman radiyallahu ta'ala anhu ọ̀rọ̀dọ̀ a sì mú kẹkẹ jáde ńbẹ tá a ti máa ń pariwo ẹ pé ègún ẹ̀sìn ńbẹ gbogbo ẹnikẹ́ni tí bá ń forí àtọrùn ṣe fẹ́ sìn tọ́ wá padà lọ igi ẹ̀sìn tọ́ bá wù látọwọ́ rẹ̀ tẹ́ ẹ bá fi bí su èpè tọ́ bá ṣe gbogbo wa ni ó mú àkíyà rẹ̀ àti mẹ́rin wa islam ọ̀gbẹ̀lẹ̀gẹ́ tí èsì kéke wàlẹ́ ọ̀gbẹ̀lẹ̀gẹ́ wàlọ́yọ̀ ọ̀gbẹ̀lẹ̀gẹ́ wàlọ́yọ̀ ọ̀gbẹ̀lẹ̀gẹ́ wọn gbọ́dọ̀ fi islam ṣépè fún yàn kéèyàn wá tọ́ ṣépè òun kọ́ wá sọ pé òtún kọ́ kọ̀bọ́ o wàláì kọ̀bọ̀ wàláì kọ̀bọ̀ lápẹ̀rẹ̀ àdúgbò wa kò sómi ń bẹ lápẹẹrẹ ni o kà pé kò sómi gbogbo bí ìnira wa pọ̀ fún mi lẹ́nu kan bá ní owó gbé omi fún wa bí wọ́n bá ti gbé tí wọ́n ṣe fún ìsọ̀fẹ́ ilẹ̀ tí wọ́n bá ti gbé dé geologist yọba mú wájú lé kérúbù wọ́n tún gbẹ̀rẹ́ bí yóò tún mú wájú lé àwọn sẹ́ráfù àwọn tó gbéra wọn wájú alẹ́ àwọn sẹlẹ̀ wájú àwọn kátólíìkì lẹ́yìn ọ̀rẹ́ yìí machine sàǹdó lẹ́gbẹ̀ẹ́lì ẹnìkan ọ̀sàmù pálọ̀ bàbá kan tó ń jẹ́ mùsùlùmí kí ara fẹ́ ṣe bàbá ní kò burú ẹ yọ pálọ̀ kúrò lára ilé òun ẹ wó gírí ìta kí wọ́n gbẹ́ bọ́ọ̀lù fún gbogbo mùsùlùmí ẹgbẹ́ bọ́ọ̀lù mi jáde òun kálukú ń pọnmi wọ́n sì ń sáǹfààní pẹ̀lú mi àti mọ bọ́rọ̀ omi ṣe jẹ́ àti mẹni tọ́lọ̀ sáàbì tá a fi ń rí omi pa ń gbọ́ ṣe sáà làwọn èèyàn bá ní ń tọ́ dáa jù ni pé bàbá ti dàgbà o ẹ má jẹ́ kí kọ́kọ́rọ́ omi wọn máa wà lọ́dọ̀ bàbá torí gbọ́dọ̀ bẹ́ẹ̀ pé a ti sọ wípé láti sísì ìdajì di sísì ìrọ̀lá máa pọnmi wọn máa bàbá ń pọnmi lóru n ò sì pọnmi ọ̀tá lóru àwọn alábòsùn kàn ní báwọn ẹ̀ẹ́dì pé tá mu ìbá wa du omi bàbá sì máa sọ fún ọmọ rẹ̀ pé ẹ mọ̀ ṣèṣe pé ọlọ́run fi dọ́là ilẹ̀ ẹ dákun o àlìjẹun náà ní kájọ wọn ńlá ní ìdí omi ọ̀tàn o ayé náà ọ̀tàn o wọ́n sá sí lọ sí wọn gba kọ́kọ́rọ́ dọ̀ bàbá nígbà tó gbà but ó yẹ ká tiẹ̀ ro ẹ bá ní ìsìlámù ẹ̀ sí déédéé ni ó sì ní jẹ́ bàbá ní ọ̀kọ́ máa pa mi láàrọ̀ sẹ́rí bí ẹ ṣe ń bọ̀ díẹ̀díẹ̀ wọ́n ní kò burú bí bàbá náà bá kọ́kọ́ tó nọ́mbà tí a bá ti mú náà ni bàbá ní ìbá àpọnmi kan kò sí kájá ti ṣe kí lókọ rẹ̀ láti pọn omi nígbà ó ṣe sáà wọ́n ní owó tí àwọn ń san ní nepa bíìlì ó sì lè jẹ́ pọ̀rọ̀ bàbá ní ọmọ wa bàbá ń jalè ó ń jinú owó wọn tún kó ètò owó nepa bíìlì owó bọ́ òlù àdúgbò wọn kò lọ́dọ̀ dání o wọn kò kó lọ́dọ̀ nepa ń bọ̀ ya wọn bá tún jókòó pé jàmá tí bàbá bá fẹ́ gbalada tòótọ́ ẹ jẹ́ wọn máa pọnmi lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ẹ rí pé ìmánì wọn ọlọ́nkà gbomi sọ́dọ̀ wọn ni ẹni àbá ọ̀dá o alẹ́dùkú bàbá máa pọnmi lẹ́ẹ̀kan bàbá ó tó wá máa wá tọrọ omi nílé àwọn èèyàn mi bàbá sáwọn pé òun ò ní lú àjọsìn wọn àti dání o àjọsìn wọn àtọlọ́fẹ́ ń gbọ́ sẹ́sà wọ́n ní ẹjọ́ mi bàbá ọjọ́ ẹ̀kan lóṣù ah. bàbá ó wẹ ó sẹ̀ wọ́n lọ dẹ̀ ẹ̀kan lóṣù bàbá tó fara mọ́ wọ́n sá mánéjì ẹ̀ bàbá ò sì fi nǹkan kẹ́kẹ́ gbogbo tá bàbá ti dẹ̀rọ̀ fọ́ ń gbò yá wọ́n ní ẹjọ́ ọmọ jẹ́ ẹ̀mejì lọ́dún oṣù mẹ́fà mẹ́fà bàbá tó ṣe sùúrù ń gbò ṣe sáà wọ́n ní bàbá nìkan sọ oníkọ́ máa pami bàbá ò lè máa wá àwọn èèyàn kan tó ń dọ́gbọ́n kó garawa wálé bàbá tí wọ́n yẹ sára lé bàbá fúdi bàbá nìkan ẹ̀ẹ̀mejì lọ́dún náà sì ni àwọn mùsùlùmí sáfù bàbá fún bàbá ro tí wọ́n fi aṣọ wípé bàbá òrùmi náà kò sí wàhálà kankan ńgbọ̀ ya omi ń bá ń dínkù díẹ̀ díẹ̀ ó di wípé ntí wọ́n máa ń rí five thousand litres lójúmọ́ ó padà sí bí one thousand litres wọ́n bá ní bàbá lọ́lọ́ sọ nǹkan síbi omi o fún díẹ̀ yìí ayọ̀ ọ̀bà pátá kó omi omi tí wọ́n bá máa pa àwọn ṣẹfẹ́sìn wọ́n máa dìbò òòlù tí wọ́n bá ṣẹfẹ́sìn wọ́n òòlù kó kálukọ́ padà síbi tá a wà tẹ́lẹ̀ bàbá ní kò burú gbogbo ń tẹ́ ń bá mi sí láti ọjọ́ yìí àfi tí ń bá tọ́ sí lókù òun yóò gbogbo yẹn tó jáde láyé kìí ṣe àwọn tí ń ṣe mítìn nìkan ni ó mú o. yọmọ mọ bọ̀ nígbà wà láìdé màáwíyà lẹ́yìn ọ̀rẹ́ ìtì apá ali ọ̀rọ̀ náà tẹ̀tẹ̀rẹ̀ dọ̀ màáwíyà dìta ni o ó di khalifa nítorí kíni torí jámù kẹlímà àwọn yẹn ti wò pé kí hasan wà bọ́ bẹ́ẹ̀ hasan la ilẹ̀ níbi sọ pé la alábìnrin àhàdà ẹ wọ́n máa mi dáadáa o ọlọ́run ó sì fi ṣàtúnṣe bẹ́yìn náà fi àtẹ́yìn àdìmẹ́yìn láàrin àwọn ọkọ̀ méjì tó jẹ́ pé ẹ̀jẹ̀ ìbàpọ̀ tí wọ́n talẹ̀ láàrin wọn hasan tanazala ó padà Madina kí ni táwọn èèyàn ṣe jẹ̀mọ́ àwa ni ká di ẹrù wa dáadáa o àwọn kan ń wò pé kọ́sá bàjẹ́ fún wa inú mi ò bí ẹlòmíì pé ń kírun lọ kódà ẹ máa tọrọ owó lọ́wọ́ rẹ̀ tí ó fún yín o ṣùgbọ́n wọ́n pé ah ó sì lè pé torí pé kò sí kèfèrí tí ó mọ̀ pé islam lójú ọ̀nà ìtì ń bí ẹnu gan islam tẹ́ ń ṣe o nígbà ọ̀rọ̀ ń bọ̀ sáà hasan padà sí Madina wọ́n fún ní wọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ nàbì ní òǹkú lẹ́yìn ọ̀rẹ́yìn màáwíyà náà wọ́n fura pé àgbà ti ń dé wà á ò sọ bìtáwùlì àti ibn Yazid ọlọ́mọ àwọn Yazid òní kọ́ bọ́ sórí oyè tó wọn bá sí mbẹ́mà kọ̀pẹ́ Muawiya papòdà radiyallahu ta'ala anhu àrùdọ̀ àwọn ará Sham Iraq àtàwọn agbègbè rẹ̀ Kúfà àbásúrọ̀ kankan báyàúhù liyakuna khalifatan lil muslimin wọ́n báyà Yazid ọmọ Muawiya wọ́n báyà rẹ̀ na abáyà rẹ̀ ọwọ́ adi pé ó dojú orúkọ Medina torí gbogbo ayé tí Islam dé mẹ́gbà náà wọ́n báyà àwọn èèyàn mẹ́ta kan wà ń bẹ Medina àní pọ́blẹ́mù Yazid ta náà ni wọ́n ó ní Abdullahi bin Umar Abdullahi bin Zubair àti Al-Hussein tọ́jà àrùndọ́mà nàbẹ́sà sàlám ọwọ́ akọ́lẹ́tà lójú ẹ̀sẹ̀ sí gọ́vnọ̀ ti ń bẹ ní Medina wípé assalamu alaikum ìrẹ gómìnà madina mọ̀nsálàmà sọ láti inú lẹ́tà yìí amma ba'd báyìí ní ìsìn khud husainan wa wabna umar wabna zubair bilbayati akhdan shadidan laysa fi rukhsa àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ dojú ọfà kọ́ wọn ni ọ̀bẹ ni o ọkọ̀ ni o ẹ̀ẹ́mọ̀ lórí ọlọ́run báyìí ni o wọ́n gbọ́dọ̀ wá pariwo gbangba mọ́sálásí Madina wípé àwa náà ti gbà pé Yazidu ní president ya mùsùlùmí o wasalaamu aleykum lẹ́tà òjò bá ń lọ lẹ́tà dé láti bo láti Sham bí lẹ́tà ti dé ta gómìnà kàlẹ́tà Madina ó dìde ọgbàlẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ bàbá hussein àti abdullahi bin zubair wọn ni kọ́mọ wòrí insha allah sanatika gọdà wà adáhu àyà ti yahu min al-ghad wọn làwọn wà bá gómìnà madina tó bá dọ̀la bí ilẹ̀ ẹjọ́ náà ṣe ń sú abdullahi bin zubair kharaja tahta dhilali adhram bil-layl wà wà áàlù òun àti gbogbo fámìlì rẹ̀ wọ́n kóra wọn kó madina lóru wọ́n sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ nígbà tí ilé ẹ̀ mọ́ ti tú wọ́n bá ń wá wọn wá wọn wá wọn ṣùgbọ́n gbé pé ọlọ́pọlọ ló náà sálàkà tariqan ghayra ma'rufa li haula ọ̀nà míì tọ̀tọ̀ kìí sí ọ̀nà tó gbáyé máa tọ̀ ọ̀sà kọ̀rí sí maka bó ṣe lọ maka a ọ̀rọ̀ dé ẹ̀mí gómìnà ọ̀balẹ̀ mà ó gbéra ọkọ̀rí sọ̀dọ̀ Hussein pé bẹ́ẹ̀ ìbá sáma lọ kéèyàn náà bá tó sáma lọ Hussein ni àá kí la fẹ́ sásì ibi táwọn ṣe ọlọ́ngbére títí insha Allah bá dọ̀la màá wá sí tọ́ ní ṣe o bó tún ṣe dòrú náà Hussein náà tó kó gbogbo fámìlì rẹ̀ àti gbogbo ọmọ rẹ̀ àwọn náà bóde lóru ní Madina àwọn gba Maka lọ bí ẹsẹ̀ dé Maka wọ́n sẹ̀rù ká Maka ìròdọ́dọ̀ gómìnà Madina òní ha ọ̀rọ̀ dé Hussein náà ti sámọ̀ nọ kí ni tó ń lé sí ó gbélé tàpadà sí ọ̀dọ̀ Yazid wípé àwọn tó ní kí n ṣe kí n mú mùbáyà àwọn ìrìnsẹ́ o báyìí báyìí báyìí nígbésẹ̀ táwọn méjèèjì tẹ́sẹ̀ kí ni o ti á gbé ojú ẹsẹ̀ tí Hussein dé Maka báàfà ilé yìí àánú Kúfà mílẹ̀ Iraq Iraq ò ní ó kọ kọ́ńtírì Kúfà ìlú kan nínú Iraq ni àwọn ará Kúfà wọ́n bá gbé àwọn akọ̀ kan jáde bàtà fún wọn mi ìlà Hussein bí maka wọn náà ti gbọ́pọ̀ sẹ́yìn ti kú ọ Madina wípé ó ti wá sí maka Yazidu sire kọ̀tọ̀ sí ipò tó wà yẹn àwọn wá ń ṣàdéhùn fún wípé àwọn ti kó gbogbo ọmọ ogun jọba yìí láti wá gba ọ̀pá àṣẹ lé lọ káwọn ò sì dojú dàkọ Yazid káwọn ò lè dànù kó mbẹ Hussein gbà bẹ wọn ni kọ́ máa bọ̀ ní Kúfà Hussein bọ́ lójú ọ̀nà kó lè Kúfà ìró ti dé ọ̀dọ̀ Yazid ibn Muawiya ọ̀ràn ubaidullah ibn ziyad ubaidullah ibn ziyad ọ̀ràn sí hussein àwọn àyàn pa hussein àti gbogbo fámìlì rẹ̀ wọ́n sì gé orí gbogbo wọn wọ́n lọ gbé bá Yazid ọmọ màáwíyà ìtàn tó pọ̀ mí lẹ́yìn o wọ́n gbé orí ilẹ̀ báyìí ní kọ̀ọ̀kan orí hussein ni o orí ọ̀rọ̀ ọmọdọ́mọ rẹ̀ ni orí àbúrò rẹ̀ ni orí kíríkà ni wọ́n pa gbogbo fámìlì o gbogbo àwọn tí wọ́n ní pé kàkà kí hussein òkú àwọn náà kù tá a pamọ́ orí tiẹ̀ náà rè kó lè mọ dẹ́nì wọn mọ́ Màáwíyà hmm. eh, Yazid Buwẹ́rìn ọ̀dà bẹ́ẹ̀ Yazid tá ń sọ̀rọ̀ ọdún mẹ́ta òun ló fi eru years ọdún wo ló bọ́ five kí ni sọ ala aidi nǹkan ìlímọ̀tì min Quraish nígbà tí ó ìparun mi àmọ́ sẹ́yìn ò wá fi ẹ̀rọ ìdí ọ̀sẹ̀lẹ̀ nínú ẹbí rẹ̀ nínú fámìlì rẹ̀ nínú rẹ̀ rẹ̀ ìdí sọ fún gbogbo ayé o ó sì sọ fún wa wípé ìdá asọ́bátìlà arọ́bẹ̀lì fitan tí wàhálà bá ti bọ́n lárúbáwá gbogbo ayé ọmọdé wà nìkìá mọ́ ẹ wo gbogbo ayé lónìí níbo ni sí omi òsì misrọ suria iraq yaman yaman naam ere ebémi àti yóò sì gbogbo múlá láńtà ló tún bá wà ń bí ayójá ah, tí wọ́n ti fi ebi tatia wọ́n ti fi change ọpọlọ tí a ah, ààrẹ lóòrọ̀ àríkàmọ́ àrọ̀ bo. bó ayò mọ́ kò á ní rí bẹ́ẹ̀ nígbà pé pennywise dé owó ẹ̀yìn ọkọ̀ ẹlẹ́ àtẹlẹ́ àìlọ́mọ̀ pọ̀ jùlọ tọ́lọ́ mẹ́ ìní ó pé sásà ń bẹ ya ajọ sẹ́yìn ni ẹ wọ́n lẹ́yìn náà sọ pé pennywise ọ̀dà ẹ má bínú owó ẹ fẹ́ béèrè ìdájọ́ ẹ̀sìn ní abẹ́fẹ́ kwankio èyí tẹ́ ẹ bá gbọ́ ẹ̀sìn náà ni o wọ́n lẹ́ni pennywise ọ̀dà àbáralé Buhari ẹlẹ́rìí. ẹ̀yin alálàálì ẹ̀sìn gbé tí iná kalẹ̀ àbí kò sí máa ti mùsùlùmí. naam olórílẹ̀ yìí o bí orílẹ̀ ìṣẹ́ ó wá kú ẹntẹnu ẹgbà tí ó sọ wípé àṣàṣì ìjọba ní dàwà láàmú tàbí ẹgbà naam wà lẹ́ẹ̀nu àwọn ẹni ọlọ́ngbà wọ́n ma sọ́mọ àwọn òní ibúyẹ̀ tí a bá pè láàfáà súnnà tí ìjọba bá rọ́lù ọlọ́nkọrí búmọ́jọba ni torí ẹni tí ń láàfáà súnnà kò ní bújọba ṣùgbọ́n kò ní mọ́sọ̀ òótọ́ ọ̀kan náà máa yá ní nǹkan bí ọ̀sẹ̀ tó lọ nígbà tẹ̀ ń tọ́jú lórí skul wọn rí pé àkúbalẹ̀ lè ń bá ọ tí ẹ̀kọ́ kàn àjúra wa lọ ọ̀hìn tí wọ́n bá ti gbé ogun àwọn olùkọ́jọ wọn kọrin láàrin ara wọn so wọ́n ti á ní misa alágbájá ẹ mẹ́jì ọkọrin o àga ẹ obìnrin báyìí báyìí ni yọ darí ó ti lọ bá obìnrin wípé òun ló wọ́n darí o àkọlọ́gà ah, ti gẹ́ẹ̀tì náà bọ́gà bá mọ̀ ẹni sọ̀rọ̀ lọ́n kankan báyìí ọ̀ya mrs kílókọ rẹ̀ kò fowó rò sí ẹ̀fọ́ alóorin ní ẹni wa ìlọ́ba dọ́gbẹ́ bí orin lábẹ́nu pé irú jẹ́ǹjì ọmọ dá irú jẹ́ǹjì ọmọ sẹ òṣìṣẹ́ ògbówó oṣù gbogbo nǹkan wọn gógó à irú jẹ́ǹjì ọmọ dá olórí ìsùkú bá ọgbà ọ̀rọ̀ lẹ́ẹ̀dẹ́sọ lórí òun lè ọ òun lè jẹ́ kíni o ṣùgbọ́n látòkèdè lé orin òun ṣerọ́ mẹ́nu rẹ̀ ṣùgbọ́n ta lẹnu ọgbà nítorí pé tí wọ́n bá ti pèèyàn ládarí ìlú kó tó má ṣòfò pàdé ọlọ́run tí ń tira yìí sẹ́ẹ̀mọ̀ tí wọ́n ń pè lágbára ni ìmú alágbára á sì ṣe ni sọ́bọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ Kùránì ó ní innal insana la yatgha ọmọ anabi adama ẹ̀ẹ́rì wípé yóò ṣe jẹ́ ojú ẹsẹ̀ tí ọmọ gàfọ́ báyìí arúgbó àwùsàgìnà tó wà ti rí pé òun ní ìdí ẹlòmíràn mo ti wà lóye kẹtẹ pé tí ma mẹ á ti mo èmi àti ẹnìkan sọ̀rọ̀ njọ́ kan mo wá súnmọ́ gan wàláì chief George ni lọ́yọ̀ state náà ni àwa ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ àwọn ní òṣìṣẹ́ sàmbẹ̀yà ó ní ó dá tí yẹn bá ti wà ń pè kéèyàn ọmọ súnmọ́ èèyàn ni ọlọ́run ọlọ́run ti ẹ̀mọ àwọn èèyàn rẹ̀ kọ́lọ́njọ́ àná wà ní wọn ni ó ní mo ti ẹ̀mọ ń rò njọ́ mi pé kí mo fẹ́ bí fọ́lọ́ nínú mo mọ̀ ti wà lórí àga kàtí pé tí n ẹ lọ pa wọn pa náà sẹ́mi pé òpin agbára nu kí wọ́n mọ ẹ̀dá sọ́sọ́ lẹ́yìn sẹ́rẹ́ yóò sì gbà pé èyí tí mo sọ náà làwọn ọ̀rọ̀ máa táwọn ọba tí ì ṣe àwọn òsinmi ó ní tọ́ba wá rí bẹ́ẹ̀ kí ló tó wà ní bẹ̀rù ọlọ́run tó jó wọn dá iná míì sí lò tẹ́ ìsorí ibù sí ẹ̀gbọ́n táwọn àbáwá wí wọ́n ní bẹ́ẹ̀ nìkan bá ń pé bákan lòún rí ẹjọ́ owó dọ́wọ́ ẹ̀nà sólósì ọ̀la ìdíá àwọn bọ̀ wọ́n pa Hussein Yazidu ní kò sí ìsinmi tá a bá borí ti Hussein Ibn Zubayr ti bẹ́ mẹ́ka ńkọ́ ó ní wọ́n lọ ránṣẹ́ sí ọ̀kanú àwọn akọgun òun Yazidu bin Muawiya ó ní wọ́n lọ pe ọ̀kanú àtàníwá o ọ̀kanú àwọn akọgun òun fẹ́ bá sọ̀rọ̀ òun sì fẹ́ worú ìmàràn tí ẹni yìí tí ó fò ta ni wọ́n pè njọ́ náà wọ́n pe amúrù ibnu sa'id ibnu al-aas ó de wádùn Muawiya eh, yazid yazid ní ó ti lọ́sẹ̀ báyìí o àwọn ará Madina wọ́n gbà kí ló wá dá wà láìlẹ̀ ibnu zubair ní maka òun wá lo fúrúsọ ti hussein ti ń pa òun bó ṣe ń bẹ̀rẹ̀ bá àwọn ará maka Madina ń fi ọ̀rọ̀ sẹ́sí Madina náà nígbà maka sọ̀rọ̀ wípé tẹ́ ẹ bá ní Yazid jókòó rẹ ṣé jókòó rẹ lélẹ́yìn ó sì run ìdílé ànábì á ọ̀rọ̀ ti tóbi lẹ́mìí àwọn èèyàn ó ní bákan náà tẹ́ ẹ bá láwọn ará Iraq èèyàn rẹ ní wàlọ́ọ̀yì wọn è ṣe èèyàn rẹ wà asharruhum alùkúfà àwọn ará kúfà ìní aburújú fa innahum qawmun budarun fujarun wọn è ṣe ẹ̀dáre ó ń jìbìtì ní ó ń jàǹbá ní ẹni ibi ní tó ń ti bẹ́ẹ̀ náà jẹ̀ àwọn àgbàlagbà ní àlè ìrìkù dàsásún ẹ rí ọgbọ́n kankan dáṣẹ́rẹ́ dí tí o tààlẹ́ntọ́ tàṣírí sọ̀dáàmù kó tó ní pàmẹ́ríkà sọ pàánà tó mú ṣé ẹ mọ̀ pé inú ẹ̀jẹ̀ ló wà náà sọ̀dáàmù sẹ́ táńtọ́ sí rẹ̀ sára wá rokùn láti dọ́nà sọ́rọ̀ ẹ̀dìẹ owó tí a ní wọ́n fún sí ẹ̀rí fún wọ́n tún wá nítọ́ ọba ètò sọ pé wọ́n lójú rẹ̀ ìwọ gan ọ̀nà sí. ọ̀rọ̀ ìlànà ìdìbò yẹ̀ sí tó náà fi pé amúrù ibnu Sa'id ibnu al ah nígbà ọ̀dọ́dọ̀ amúrù fi mashura ya amiral mu'minin kí ni tẹ́ fẹ́ kí máa ń discuss ìwọ aláṣẹ̀gbọ́ mùsùlùmí ó ní tí wọ́n fẹ́ discuss pẹ̀lú ẹni pé kí ló fẹ́ kí n ṣe pẹ̀lú àwọn ará Mẹ́kà Mẹ́dínà yìí tí ń jẹ́ problem fún mi mi ọ̀dẹ̀ ní ìrètí mo ti rò ju pé ẹ wá lọ kógun jà wọn lọ ah! amúrù ni ìní ìdọ̀bá tùlá kẹlìbìlàdì kápẹ́ ìlú ni àìmọye ogun mo ti bọ́ ọjà mo ti gba ìlú fún ọ wà á kápẹ́ lẹ́kẹ́lì òmò gbogbo àlámọ́rì pátá mo sọ agbára rẹ̀ di ọwọ́ rẹ̀ a ah! hamal al ìdí sọ́ọ́rọ́ dìmáwù kùrọ̀ ah! iṣẹ́ ń tùrọ́ kù fọ́bàtì lẹ́yìn abu adamu ní rahima mo bọ́ ọmúlù dúró mo dúró pẹ̀lú ẹ̀lọ́tò mo rọ tó bá jẹ́ pé tó kù ní ìsìn tí ó ti ọlọ́run àmírù mòmìnir ní làwọn àdúrà tí mo ń ṣe bẹ̀rẹ̀ tẹ̀fsíìrù ó ní kọ́ jẹ́ pé ẹ̀jẹ̀ àwọn ọkùnrin ṣírùkù tí wọ́n máa dàgẹ̀rẹ̀ wọ́n wà níbo ni ẹ ti dà wọ́n látọwọ́ mi ha fámìlì ní à ọ̀bà aráàn míì tí wọ́n ọ̀tá pẹ̀lú wọn náà àmírù mòmìnir hmm, olùsìn ni ọ́ olùsìn ni ọ́ kókó lábí eléyìí ọkọ̀ rí ọ náà ó ní báyìí nísìnyí ètò pé akọgbọ́n mi ta ló pé olóòrán pé dọ̀hákù wá ibùnú kọ́ yìí sì lè fi hìrí ọgbọ̀nde ó sì ń bọ̀ jọ́nà ó wájú ẹ̀ sí orí yá amiral mu'minin fàfihàn ṣùrọ̀ kí lè fẹ́ discuss pẹ̀lú mi ó tún sọ fún bó ṣe sọ fún ti ń ojú ẹsẹ̀ dọ̀hákù ní amiral mu'minin ń tèmi lè sọ ni pé alùlù Madina wà Quraish qawmu àwọn èèyàn rẹ náà níyà ashiratuk ìran rẹ náà ni wọn wàlmàdínàtù haramun nabiyyi Allahi sallallahu alaihi wasallam madina tó sì ń wó a anabi ní anabi Ibrahim ló harrama òun harrama Madina látàyè báyìí sáàyè báyìí ẹni ọba gbé ìdà sókè ń bẹ̀ tí ẹ bàjẹ́ ìbá ní oru eléyìn wà arjù àǹtàfò àníhùn tí ẹ̀rọ àsọtẹ́lẹ̀ ànẹ́bì kò fúrí jẹ́ bọ́ọ̀bá ajọ́lọ búkú ọmọ fún mi rú mọ̀nà búkú báwọn kọ́kọ́ mi oní àpò ta ló ní wọ́n lọ pè wá ó wá ní wọ́n padà lọ pé muslimu wa ibnu Uqba al-Murri wọ́n kò ndé ní apèdè wọ́n bá sọ̀rọ̀ nígbà bá sọ̀rọ̀ tán ó ní amúlùmọ̀ mi ní ṣé kí n sẹ́wọ̀n kù ní àbí nǹkan tán ó ní ntọ́sẹ̀ ní pé andrim thalathan tó o bá ti dọ́dọ̀ wọn lóhàn lára ọjọ́ mẹ́ta wàá sọ fún wa pé lẹ́yìn ìjọba jà tí wọn ọba ti ronú gbúwàdà ọ pa gbogbo wọn tán àìjẹ́ bẹ́ẹ̀ kí wọ́n bá yá Yazid wọ́n ń bẹ lórí eléyìí kí wọ́n ní kóhùn ṣe torí pé àwọn ọmọ tá a fẹ́ lọ kó jagun yìí ṣé ẹ mọ̀ pé ọlọ́pàá ṣe lórí ibú o wà lẹ́ẹ̀bájọ́ lórí ibú tó bá fẹ́ kọ lọ lọ́hùn yóò tún wá yóò rí fásì yóò wà pákéjì ẹ̀ pé ṣé ẹ mọ̀ pọ̀ lọ́hùn ó lè máa kó lágbára kan bẹ́ẹ̀ tó ẹjẹ́ á di ẹjẹ́ di tiẹ̀ náà mẹ́rù muslim ní president orí ẹ̀ àwọn èèyàn mọ bí mọ̀dínà ṣe lẹ́tọ́ wọ́n sì mẹ èpè tí ànábì sẹ́ pẹ̀lẹ́ bá fẹ́ para bẹ̀lẹ̀ kún kí ni ká ṣe áàtì ni àtọ̀yá àti ìta máa ń fàwọn ọmọ ogun jẹ́ àkọ́kọ́ fún ọ láti lé wazidi hom mi ata dinari hundred dinar hundred dinar òun ni ká fi kún tá a máa fún ọ tẹ́lẹ̀ so orí anybody ó lè wú ṣùgbọ́n èmi ò ní sọ pé kẹ́nìbọ̀dì ọ̀tẹ́lẹ̀ mi ò jẹ́ lọ fi òkéde ní abákẹ́rẹ láàrin ijọ́ kan lábà àtẹ̀lẹ̀bíyàtà hùn ìtìnà àṣàrà alifan twelve thousand ìhìyàn ìlàwọ̀ ọmọ ogun tí a bóde láàyè ìjàdù mí nìhun man wa akbar min khamsina sana kò sí ọmọ fifty years inú wọn kí ni mo tó sọ tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan náà halaku ummati ala aidi ghayrimati min quraish tí a bá lọ fún ọgbà ọmọ yìí lọ́wọ́ ọmọ wẹrẹ quraish ni under fifty tẹ egun pẹ́ńpẹ́ thirty twenty five forty bí ẹ ṣe wà nù wọ́n ti rí twelve thousand ojú ẹsẹ̀ ẹ̀yà cbn ẹ̀kọ́ nǹkan bóde mẹ́ lápẹẹrẹ gbogbo ọmọ ogun tó bá ti bóde lù tẹ́lẹ̀ ten million là ń fún wa ẹ kọ̀kọ́ ẹ kọ́ fún ẹ kó kálukú kọ́kọ́ máa rà láàtì náà lápẹẹrẹ nu wọ́n ti rà láàtì ẹ̀sìrà pé ẹ̀yin ìtúwá jẹ́ pẹ̀lú mùmíní ẹ ti pé kíní kan Mẹdínà sàrí ànábì mẹ́mẹ́ o ẹ mọ́sálásí kan mẹ́mẹ́ o ẹ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ sàbẹ̀sì o five million five million extra. jamaa tí wọn bá wá fẹ́ nìkan ní tí o tó bá ń torí ẹ̀mí ẹ̀mí àtẹ̀yìn tó wa wá gbà sí ọ̀lọ́gà wájú. àwa làwọn ọmọ sọ fọlọ́run wípé kí náà mi ń ṣẹ́rìlà àdá gbogbo tí wọn bá ń pè ní aburú ọ̀tá ìwọ sàṣọ wa mẹ́ẹ̀ jáwá lábọ̀ rí jàmáà islam tó kú tá à ń ṣe ni pé yọkẹ́ ẹ̀wò sáàrin wà tọ́lọ̀ sá dàrú má pé àwọn múlọpọlọpọ kan lọ́wọ́ ẹ̀mí àwọn èèyàn ti dúdú kọjá ntí yẹn lè máa ṣàlàyé àfi kí ọ̀sá máa sọ pé ntọ́lọ̀ ń sáwùrí ntọ́lọ̀ ń wúre ntọ́lọ̀ ń wúre ẹ̀ńjọba ní gbọ́ yọ̀ọ́ gbọ́ ẹ̀ńjọ́ ní gbọ́ kò ní gbọ́ àwọn ọmọ wa bẹ̀lọ̀ wípé Allahumma najjina ma'an najin gbogbo àtọ́ fẹ́ làjáwọ̀ lápẹ̀lú wọn wàlà tuhlikina ma'al muhlakin má jẹ́ à sórí ibú má jẹ́ à parun pẹ̀lú àtọ́ fẹ́ parun. Ah, ṣé bákìrì ti tó àpàrí rẹ̀ ṣùgbọ́n só ti tó ó kú díẹ̀ ìṣẹ́jú mẹ́rin àjò so auto two minutes ọ̀dà láìláìlọ́lá láìláìlọ́lá àbú ẹ̀dá kò kọ́lọ̀ oúnjẹ mi yé nu ni o kí mo sọ kẹ́yìn. ojú ẹsẹ̀ wọ́n bọ́ de wọ́n bọ̀ kì kì kì kì sí Madina bí Madina muslimu ibn Uqba al-Murri ẹ̀yẹ na náà ẹ̀yẹ lórí kòkó burúkú yìí ọ̀yá o ń kálukọ́ ọmọ wa báyà ẹ̀mà sí báyà ní sí fún àmúrò mòmìnì àìjẹ́bẹ́ mo fún yín ní ọjọ́ mẹ́ta péré ẹnìkan lọ́kọ́ kò lé lọ́kọ́ ẹnìkan lọ́dọ̀ kò lé lọ́dọ̀ ọba sílé mọ́ wọn nígbà ọjọ́ mẹ́ta pé ọba ní àtùsálìmúnà òtù haribun ṣé ẹ ti gbà abẹ́ fẹ́ jà ní mo ní báyìí nù harib ajá ni àwọn ará Mádínà jọ náà lọ́hùn wọn wá kóra wọn jọ wàláhì wàláhì nínú àwọn ogun tí ó wá já wọn lógun ni ẹ ń sọ wípé ẹsẹ̀ àwọn sì ń gbẹ̀lẹ̀ nígbà tí ojú àwọn èèyàn bóde pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run ṣùgbọ́n bí kulé ọba pa wọ́n tòdí ọ̀pá wọn wàláì wàláì wọn ìbá títí rí àwọn ará Madina wọ́n ni bí òsàn tá à ń pè níbà ní harifa nítòsí ibi tí nítòsí mọ́tìlì harrọ̀ ibi tí wọ́n ti jagun yẹn wọ́n ti dí gbogbo Madina àwọn ará Madina náà dúró déédéé wọ́n wá lọ fèsì wọn wípé wàláì òbí dáadáa wa àti nígbà fún yín ṣùgbọ́n àwọn àbà ní harifa àwọn wá lọ rè gbẹ̀yìn sọ fáwọn èèyàn wípé gbogbo bá ti ń lọ á òpin àdúgbò tí a ẹgbẹ̀rẹ̀ wá pa wọ́n wàláì bí wàhálà ti dénú ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ebi tẹ̀ wala làwọn náà sọ lónìí kó tó kó ń kalu bọ́ wàá kó wájú ọlọ́run. khayyarahu muslim ibn ukuba almurri muslim sọ fáwọn ará madina wípé èwo lẹ fẹ́ múnu méjèèjì wọ́n mú jà ìjà bẹ̀rẹ̀ asọ̀pọ̀ àbá ní haritha àwọn ni wọ́n gbàbọ̀dé tó fìdí wípé wàhálà dé nígbàtí wọ́n wá kógun jà madina yìí oníyàn ń pè ní harra almashhura ogun ilé nígbà tó gun parí tán nínú àwọn èèyàn kàǹkàkàǹkà nù Quraysh àti àwọn ansar tá a lè pè ní ràlẹ̀ràlẹ̀ àti ẹ̀bàrà bíjẹ̀ tí wọ́n bá mu seven hundred ní apá nínú àwọn tá a lè sọ wípé à kò sí ẹyẹkẹ́ epo bìn ọmọ wẹ́rẹ́ rẹ̀ àwọn ẹrú lẹ́pàá kalẹ̀ yìí àwọn tí wọ́n jẹ́ rúrí tí wọ́n ti bọ́kùnrin ọ̀rùn wọn rẹ̀ àwọn jẹ́ ten thousand kó tún wá yẹ kí irú àwọn ilé ọ̀yẹ́ wọn bógun lọ tó dìdí kùránì ìbẹ̀lú wọn sàbùnmí àkùrọ̀ ní apá àwọn tí wọ́n ti àkùrọ̀ seven hundred ó ní apamọ́ wọn tọ́yì àwọn tó wá kù kọ̀ hárọ̀ muslim muslim yìí wá jẹ gàba lórí wọn ọwọ́ á ní bẹ́ẹ̀ àtẹ́sẹ̀ ní ìsìn bẹ́ẹ̀ àtẹ́ máa fẹnu ìsọ̀ nǹkan mẹ́ta ni wípé yẹ̀zídù nánú àbídù àti kú òlẹ̀rú ọlọ́run àti dẹrú rẹ̀ ìtọ́bọ̀ wá wù ọ̀nù mẹ́ta ni wọ́n máa ṣe fún wa ìṣí tàtù tìkùnà ẹni ọba wù ọ̀nù wa ò lè bọ́kàn lọ́rù rẹ̀ wà mà ń ṣí ìtàtẹ̀bí ìhù ẹni ọba wù ọ̀ lè tàdánù wà mà ń ṣí ìtàtẹ̀kùtùlùhù ẹni ọba wù ọ̀ pa báyìí àmẹ́ta tí wọ́n ṣe fún wa nù ẹ̀ẹ́n tó ń kálukú ó fi máa mà wípé ẹ̀sìn ọlọ́ọ̀lẹ̀sìn ọlọ́run ó làwọ́ sì máa pánlé kèé ṣàkṣíyà lánàá dáfẹ́ ni ṣàkṣíyà àwọn ò ní máa ṣe mùdáfà ń pa ṣàkṣíyà ẹnìkan wà á ṣe lọ́hùn yóò ṣe tí ọ̀rọ̀ pẹ̀lẹ́ sí ọlọ́hùn á wà á wò pé ọ́ ah, eh, tẹ́ ẹ bá wá wò gbìyànjú ẹ̀ lójú ẹ̀sìn lójú ẹ̀sìn wọ́n bàjẹ́ ti gbìyànjú ònu. ṣe báwọn kan jẹ̀máà àwọn àfáà jí ó yé wa wípé èèyàn méjì ò gbóhùn òkè. Okay síra wọn ní Madina ẹ pariwo lẹ́gbẹ̀ẹ́ anabi nìyẹn la tarfa'u aswatakum fawqa sawti nabi níjọ́ tí ayẹyẹ sọ̀kalẹ̀ Abubakar àti Umaru ni ẹ ń fọ̀rọ̀ mọ́ra wọn lọ ìbànújẹ́ yẹn ni Abubakar fi lọ bọ́ anabi gbara wípé lan ukallimaka illa akhasirar ètò bọ́ sọ̀rọ̀mọ́lá yí anabi àfi kẹ́lẹ́kẹ́lẹ́ mo fẹ́ gba nǹkan ni o mo fẹ́ bèrè bèrè mo fẹ́ tọrọ nǹkan ni o bí láti jọ náà tí abàtì ìgbìyànjú jáde láyé tó fẹ́ bá rẹ̀ bí sọ̀rọ̀ pé èyí ti kẹtẹ ò gbọ́ ọkasi kọmọ bánabi sọ̀rọ̀ kánabi yóò sì máa gbọ́ fatafata báyìí ọkasi pé òun ti di padà sínú àyà yẹn àdìsí wọn máa kàfé mi àti nínú gbẹgbẹ ayé tán sáwọn ará bàdànà bí n fi yẹn bá wí yóò bá kí ẹjọ́ lọ kí ó tọ́ yẹn jú wọ́n wá ń tàjẹ́ lé ní Mẹ́dínà ẹ wà ní ẹ̀rí àfa kan ọlọ́mọdé àwọn o àdẹ̀wò sẹ́mọ̀ wá dé bá ń yọ́lẹ̀ dá nkọ́rọ̀ ọlọ́run wa túrásì ní gbangba but ẹ̀kún wàlá ṣe gan fún islam pọ̀ ju gbogbo níjẹ́ fi sẹ́lẹ̀sẹ̀ yìí lọ. Ah, ah, àti ń tọ́jọ yémi àti inú islam àti ọ̀pọ̀ tí ànábì ní wàlá wàlẹ́dì nafsu muhammad biyẹ́rì ẹni tí àmì èmi ànábì bẹ́ẹ̀ mo fi búra fún yìí o láwọn sọ̀rọ̀ kọ́ ti fatima tó bí tu muhammad lakọ̀tọ́ àti yàrá ha tí fatima ìbéè jalè wà láyìn ẹ sọ fún ẹ sọ fún mi bóńtọ̀ bóńtọ̀ ṣe rí mọ́ pàṣántì àárínú nùdáàbí àdínìlá ẹ̀sìn ọlọ́run ọba ìní àwọn nzábà ìlà nzábà ọlà nzábà kìí sí ẹnìkan àwọn náà máa wà bẹ̀ wípé méjì aṣọ ibú o ṣùgbọ́n kò lè dùn yàn tẹ́ ẹ bá ti rẹ́ títí ń wò pé kí wọ́n ní kankan òun náà ní tiẹ̀ ti ń se àsìrẹ̀ ní ètò hmm. tọ́ba ni ẹ̀sìn ọlọ́run ẹ̀ lè pò mẹ́rẹ̀ ẹlẹ́kù mẹ́rẹ̀ ẹsẹ́ ẹ̀màpẹ́ ní alákọ̀ọ́ fún ọlọ́run sáà aláforíjì lòun ọlọ́lẹ́lẹ́sẹ̀ ẹ̀ ṣé gbogbo wọn tí ń dẹn tí ń dẹwò wò sí wọn wá kò a wà lórí eléyìí ojú ẹsẹ̀ bákan náà Yazidu ọmọ màáwí àti sọ fún Muslimu ibùdó òkúba lèmúrí kó tó kó ìṣàmù tẹ́lẹ̀ wípé lílọ lọ ń lọ yìí o tí nǹkan kan bá débọ̀ tó fi lè máa darí ogun yìí lọ mọ́ lọ mú Hussein ibùdó nùkọ́yìn àsùkúní jẹmọ́ sáàpẹ̀ pé bí wọ́n ṣe ń tọ àwọn ọkọ̀ mọ́lá tẹ́ẹ̀kan ẹ̀rẹ̀ tí à ẹ wo àwọn mùsùlùmí tí wọ́n ní wọ́n bá ń bẹ̀rẹ̀ ń kémi ò níyè nú mọ́ á ń wò pé kẹrin létí nǹkan ẹlé ẹ̀ẹ́dẹ́ ẹwẹ̀ mọ́ ọlọ́run ọyá gbàmọ́kà lọ so o ti sẹ́kọ̀ àwọn aramẹ̀dínà gbàmọ́kà lọ mọ́kà yẹn wá ní lọ́ọ́ bábùnù Zubair ọwọ́ adá ìta ń pè ní kùdéìdán kùdéìd òun ni Muslim bin Uqba lẹ́mú dídé la ilaha illallah ọlọ́run ní dídé tán <laughs> kọ́wá tó gbẹ́mìí mi ó ní Hussein bọ̀sìn ibùdó nùkẹ́yìn ó rí bútùmọ̀ ń bá bọ̀ ìwé ló bá bá lọ àmì ìrùmọ̀ mi lọ sọ bẹ́ẹ̀ sábà àwọn ọ̀tọ́ àwọn èèyàn kẹ́ ti ní àwọn olórí kan tí wọ́n máa bá wọn láti aburú ṣùgbọ́n wọ́n pé aburú náà fi ń sáyìn láwùjọ wọ́n máa pàṣẹ orí làwọn tẹ̀lé wọn ò ní jáwọ́ bọ̀ pa ń sayé àwọn ọ̀rọ̀ lábẹ́ rẹ̀ ni. ooo tí ẹ̀gbọ́n dára bíbí ni anábìrin gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lọ́run ti fi wá idú sí wá idú lọ ala kulli qalbin gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan elówó àṣẹ ọlọ́run bá wà ń bẹ̀. ẹ̀ẹ̀ni rẹ́nìkan kọ́ máa ṣàìdá àfikọ́ máa padà máa mà nígbàgbà tí ní kọ̀rọ̀ ọ̀nà mẹ́padà o yọ mama ẹni kò sì forí gún rí kọ́mọ̀ bí o ti forí gún jẹ́mẹ́ ẹ̀dàkùn o àtẹ́ntí sọ àtẹ́ntí ń gbọ́ ẹjẹ́ asọ́ra ń bí ẹn tí ọmọ gbé asépè táàmà wá gbà àwọn èèyàn pé ẹgbẹ́ ó sàdá lé ní kùsàsù kí ló ní ẹjẹ́ máa bẹ̀ ẹjọ́ máa sẹ́sọ áhà ẹjẹ́ máa bẹ̀ kọ́mọ̀ sẹ́mọ́ kápíyèsí rú wàtáwùtá ìtọ́sírú ẹ̀ o náà kí ọmọ gbé ẹsẹ̀ pé kọ́mọ pé wọ́n máa bọ́ mbẹ́ni ẹsẹ̀ bá mbẹ́ni oni ní ẹ̀bẹ̀ tí èsẹ́ yẹ ìkúdé Hussein gbapò yẹ ó dojúkọ ó dojúkọ Mẹ́kà ilẹ̀ mímọ́ ilẹ̀ ọlọ́run tèmi àti yí ń jẹ̀rẹ̀ kádẹ́bẹ̀ ẹnìkan ò ní lọ ọbẹ̀ kọ́ máa yọ́lẹ̀dà kó tún wá dé padà kó tún máa yọ́lẹ̀dà ọlọ́run tù lásìrì ìwà aṣọ ìmọ̀fà lónìí òjòmọ́ sí àbínú pé àsìkò yẹn lọ díẹ̀ díẹ̀ ìwà bí ní láì tààlábọ̀ sàdéhùn pé tí ní ìdarí lónìí ìmọ̀ túsù ìdésàlẹ̀ kòkò ni wọ́n súnmọ́ maka wà há sọ̀rọ̀ maka wà mọ̀ fi yà gbogbo ẹjí bẹ́ maka wọ́n sẹ́lẹ̀ mọ́ wọn la ilaha illallah days ardul muqaddasa ọ̀sẹ̀ tó lè bóde ọ̀sẹ̀ tó lè wọlé mọ́ ń lọ rájà kò ṣeéṣe mọ́ ní bùkátà gbọ́mọ̀ kò ṣeéṣe ilẹ̀ wá fún máa hárọ̀ mọ́ ọlọ́run orí báyìí wà wọ́n bóde sí ibùn zùmẹ́ wọ́n ní wọ́n mú sí ibẹ̀ dáyìí ìwọ̀n náà wá bájá ìjàdé ibùn zùmẹ́ ó dojúkọ wọn wọ́n bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ìtìjà ìgbóná fàtúwúfìyà Yazid ibn Muawiya bẹ́ẹ̀ ni Yazid ibn Muawiya náà dákẹ́ tọ̀rọ̀ wọn wá pẹ́sẹ̀ntì nù ojú ẹsẹ̀ akọ́tàlìbẹ̀yẹ àkọ́nà tó kú ọlọ́mọ àwọn Muawiya ní kọ́bọ́ bẹ́ẹ̀ a mọ̀ wá pẹ́ntọ́sẹ̀sẹ̀ jẹ aláṣẹ mùsùlùmí ní Muawiya ibn Yazid ibn Muawiya ibn Abi Sufyan Jama àwọn mùsùlùmí jẹ́ àkàǹpa ẹ̀sìn wa ká mọ̀ wípé méjì náà ni èèyàn olé látẹ́ẹ̀sì ọmọ ọ̀rọ̀ inú kéèyàn òdúó lọ́tọ̀ àbí òdúó lọ́sì kàlàǹkìní ò ṣeéṣe wà lẹ́kùn ṣeéṣe tí èèyàn bá sì ń ṣe kàlàǹkìní lẹ́ni tẹ́ ẹ tí ó tún lẹ́sìn bí ọba tí ìdè kó tú bá ní ó wà láìwó tún lásìrí kẹ́yìn wà láìwó tún lásìrí kẹ́yìn torí gbọ́lọ́ ti sàdé ń pò wọn mọ̀ sọ́sìn Muawiya wà bọ́ bẹ́ẹ̀ ọmọ ọdún mélòó ọmọ láàrin 23 sí 21 lọ́wọ́ <laughs> halaku ummati ala aidi ọ̀pẹ̀lú mẹ́tí min Quraish òfò àtàdánù tí ó bà umma mi látọwọ́ àwọn ta ni o jama kéèkéèkì Quraish Muawiya jókòó lórí àga yìí ọmọ Yazid ibn Muawiya ọmọ continue ṣùgbọ́n ibi wọ́n ti ń jàjà yìí lọ tí wọ́n ti ń jà ìjà yìí lọ Hussein ibi tí muskila ti adere riwaya mẹ́rin la wá rí riwaya mẹ́rin la rí ẹ máa wo bí táwọn àbọ̀ gẹ́gẹ́ rẹ̀ o manjanik bíi katapọ́tù lọ́nà ṣùgbọ́n wọn a máa fi fan iná tí wọ́n bá fẹ́ tí wọ́n bá ń ja ogun òun kíní yẹn mo fẹ́ sára yẹn náà kànàkànà ní iṣẹ́ kànàkànà ní iṣẹ́ súnmọ́ kéèsì kànàkànà lóhun wọ́n gbẹ̀kí ní ẹ̀bí igi lábáyì yóò ní orí rúbújú ah, ẹtìmọ̀ bárakàlọ̀ fi kún ó ní àwọn gbé wá wọ́n wá dojú ẹ̀kọ́ haramu ọlọ́run apáka ẹ̀rí mú wá pé hùsọ́yìn lọ ta kíní yẹn kíní yẹn wá gbé ògùn náà sára pọ́n fẹ́ ju àwọn èèyàn mọ́nú kàbá bí oògùn náà ṣe tàtàkpótónú lọ́ba lọ bọ́ sí ara sọ kaba tá n pè ní sitarul kaba fa tarọ kọlì bẹ́yìt kaba bá jóná <laughs> àbọ̀ riwaya kan nìyẹn riwaya kan pé no lára àwọn ará mọ́kà gangan tí wọ́n pẹ̀lú abúlé zubair ó ń lọkùnrin kan jẹ́ àlà kọ́pùsàn min sharati náà àlà rẹ́sì rọ́mùhìn ó lọ́ fi oògùn náà kan síbi òkè bí ọkọ rẹ̀ tó náà fẹ́ ta sáwọn yẹn padà ọwọ́ rẹ̀ tàṣe afẹ́fẹ́ gbé ọbọ̀ sára aṣọ kàbá ẹ̀ tààrọ̀ kọlìbẹ́yìt ò lè jóná wọn nílá rìwáyà mi sọ pé báńkọ́ in tó ṣẹlẹ̀ gẹ́ ni wípé jámọ́dù àbí kùbẹ́yìs láàrin ibi sọ̀fà àdọ́rọ̀ àbáyìí lọ́wà nítorí pé jọ́nà lóhun tí ń fi ara ní àwọn tí ń bẹnu haram lẹ́nìkan bẹ̀rẹ̀ orin ọ̀tẹ̀ nínú àwọn tí ń kógun wá jẹ́ arọ́mù ọlọ́run ní pé كيف ترى صنيع أم فروة كيف ترى صنيع أم فروة تأخذهم بين الصفا والمروة wáwọ́ mà lónìí bí ọmọ ọmọ faruwa bó ṣe da haramu ọlọ́wọ́ barú tí rú orù tí rú ọ láàrin sọfá àti maruwa ní pọ́npakúpa ẹ̀jẹ̀ tí kún bó kàbá wọ́n ní àárín bẹ̀yẹn jọ́bàbù kò mẹ́sì mẹ́ ní tòsí ọ̀nà bí sọfá ibẹ̀ ni ogun náà yẹn lafẹ́fẹ́ ti gbógun náà wà lù afan arasọ kaba tí kaba fi jóná apákanilá innama sọ́dọ̀rọ̀ hadha min yadi imra'atin obìnrin kan onífọ́nántiẹ̀ nínú àti àti sẹ́lẹ̀mátara ni tí afẹ́fẹ́ gbé ogun náà ṣùgbọ́n tó fẹsẹ̀ múlẹ̀jù ni pé àti àwọn akógojà maka àwọn ní àyè ogun náà pẹ̀lú manjanik fine ní gbogbo ń lọ ìròyìn pé kílòkọ̀rẹ̀ ti kú Yazid ibẹ̀ ni abdullahi zubairi ti padà sí ń parọ́ pé ah, aláàmà tó kọ̀ tìlú kí lẹ̀ ń jà sí ẹbẹ́ ni ọ̀rọ̀ yíwá gẹ̀rọ ti kú hmm, yọ́tọ̀ wà àgbà wọ́n bá jà ń lọ díẹ̀ bí ẹ̀yìn bí ijọ́ mẹ́rin sí ijọ́ mẹ́ta tí wọ́n padà mọ̀ wípé òótọ́ lọ́rọ̀ yẹ wàlẹ̀ òmùdìbìrín hmm. ni wọ́n bá fi má kàálẹ̀ gbogbo wọn padà iná fi wá lọ rí báyà à màáwíyà tọ́jọ́ mata ní o tọ́mọ jẹ́ sí ẹ wà á bí mi wípé jọ́ mélòó màáwíyà lórí oyè tó yẹ papòdà jọ́ mẹ́wàá ó sì fi jọ́ mẹ́wàá ń dàkà àbáwù ṣe mú sọ́wọ́ wọ́n wá níta ní ọmọ bọ̀m̀bẹ́ o wọ́n ní Marwan ọmọ bọ̀m̀bẹ́ Ibn al-Hakam Marwan wa bọ́ bẹ́ẹ̀ Marwan ṣe kí ni o fún bọ́ọ̀bẹ̀ marwanu náà pẹ tó náà ṣe kí ni o tó náà fi kú ọmọbẹ̀ gbogbo tó náà lò kò ní lóṣù mẹ́rin òun náà bá fọmọ rẹ̀ bẹ́ abdulmaliki ibn marwan ibn al-hakam ohun yẹn ni wá ń bẹ̀ ń bẹ̀ tó padà ń lo hajjájú kastop kàbátidó kò ní ọ̀fẹ́ dojúkọ àwàwá débi mọ́sí àlàáfíà ibi tá a ti nídìí ẹ̀ nínú báyìí bí kàbá sí jóná yìí iná yẹn mú hajjala aswadi ìsọjà ọfọ́ pẹ̀ kí sí ní kékeré sẹ́ẹ̀mà pé njó pẹ̀lú bínú ọlọ́ni gbogbo aṣọ tí ń bẹ̀rẹ̀ àkàbà ojú ẹsẹ̀ abúlátò zùmẹ́ ọlọ́rẹ̀ gbé àpótí ńlá wá wọ́n wá mú aṣọ àlàrí wọ́n gbé ajá lásọ́dù sínú rẹ̀ wọ́n gbé sínú àpótí wọ́n tẹ́tẹ̀ gbóǹkó mẹ́ iná ti mú ògiri tí ń ta para para para ògiri yẹ̀ lulẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan nígbò rí pé wọ́n padà rí náà ipa kàbọ̀ ọ̀jọ́ mọ́ abúlábùnú abbas ìbẹ̀mẹ̀ Jabir abdullahi ìbẹ̀mẹ̀ àwọn èkè ìkànnà sọ̀hábà náà abúlábùnú zubair àwọn yẹn ti bá yá rẹ̀ lẹ́yìn oṣù méjì tí gbogbo nǹkan ti dàrú tọ́lọ̀ọ̀lẹ̀ wípé kọmọ jẹ́ àkọlífà àtàwọn tọ́yì kí ni kàn wá sí ọwá ń gbàmọ̀ràn wípé anẹ́tùrùkàlì bẹ́yì tà á kàdà wọ́n jẹ dídùú ṣé ká fi lélẹ̀ báyìí ká kàn rinovétì أنا أرى أن تسلح منها أي من الكعبة ما وها منها بلا راوس سنو كان باسي باسي باسي باي torí kíni wàtádà albait filélẹ̀ báwọn èèyàn ṣe gbàsílámù pẹ̀lú ànàbí pẹ̀lú ẹniyẹn wà hajaran fòkúta ara lélẹ̀ tí ẹ mọ́ kama aslam an-nas alayha báwọn ẹ̀sìn gbàsílámù náà nìyẹn wà kama tọrọkọ sọ̀rọ̀ sálàm bára bí ṣe fi bẹ̀ nu mọ́ wù ú ìntàn nábì fi bẹ̀ ka paasi ẹ̀ lásán ni ah abdullahi bin zubair ni mo ti wá ń ṣe ìhọ́rọ̀ láti jẹta lórí ọ̀rọ̀ yìí mo sì mọ̀ wípé law anna bayta ahadikum ihtaraq tílé ẹnìkan nù yín bá jóná ni ma radiya illa an yujaddida kò ní fi ilẹ̀ bẹ́ẹ̀ yóò tún kọ́ ni fa kaifa bi bayti rabbikum ṣé ilé ọlọ́mọba ilé wa máa ṣe paspas oníyàwó wọ́n wá wó káàbà òjò kí wọ́n sì tún kọ́ padà níbo ni wọ́n wá dojú kọ kírun àìsí tí ó yà pé àgbọ̀dọ̀ dojú kọ òfèrèfé wà bá ní abẹ́rẹ́ ibn Zubair ahamida wọ́n bá ní wọ́n lọ rẹ̀ wúgi wá wọ́n wá rigi mẹ́rẹ̀ lórí igun kàbà wọ́n wá wé lásọ ní gbogbo mùsùlùmí kírun jọ náà lọ tó bá jẹ́ wípé ń bá ń bẹnu jọ́ fún kàbà ó lè kírun sófèrèfé ni wọn ò ní dẹ́rú ẹ̀wò ibi tá ń bọ̀ nù kò clear naam àti ma huruma ti ń bẹ pẹ̀lú lé huruma huruma ni ti ń bẹ fún ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́yìn bí wọ́n ṣe wá ń wú kàbá yẹn padà tí ń wú àwọn èèpẹ̀ tí ń wú àwọn èèpẹ̀ abúlé zubairu ni màá sọ nǹkan fún ilé ni hall àti àbúrò máa mi sísítà mọ́mí mi kékeré torí pé àsìmọ́ òjú ìyá wa à ń ṣàlọ́ ó ní haddathatni ó ní sọ mi pé anabi òun lọ bára bí jọka wípé kí ló fà á tí ẹnu ọ̀nà kàbá fi ga báwọn kọ́dà ọ̀gá mi lọ tí a bá dún lẹ́lẹ̀ rẹ̀ téèyàn kankan à ànábì wa ní sórí tó obìnrin lọ́wọ́ mi ìmọ̀ ni o law la anna qawma tí ẹ bá ṣe wípé àwọn èèyàn hadithun nùrìwá mi ahadun bil kufri tí ẹ bá ṣe pàwọn èèyàn ṣe wọnú islam ni la hadamtu kaaba ìbá wó kaaba yìí gan wàjàtúlàhà bàbá yìí ni sharqan wa gharban ìbá fún ní ilẹ̀kùn méjì ibìkan bí tóòrùn ti ń yọ ibìkan bí tóòrùn ti ń wọ̀ yadkhuluna min babin wa yakhrujuna min babin àwọn ọmọ gba ilẹ̀kùn kan wọlé wọ́n mọ̀ gbàkejì bóde bó ṣe rí láyé ànábì Ibrahim nìyẹn ọwọ́ ní kí ló dé tí ẹnu rẹ̀ fi gaba ó ní iṣẹ́ ọkùnrin ìṣinu li yudkhilu man sha'u wa yamna'u man sha'u ẹni tó bá wù àwọn ọ̀fẹ́ kọ́ wọlé wọn àṣìṣe lọ́ọ́ bá gbágásọ̀ wá ẹni tí ó bá wù àwọn òníjẹ́ ọwọ́ bẹ̀ àwọn ní ọdẹ́yìn òwò abúlábùrù fẹ́ẹ́ wa ni mo wá fẹ́ tó kọ́ báyìí èmi ọ̀wà fún lẹ́kùn méjì nítorí pé ìní ànábì wọn sọ́jọ́ náà lọ́hùn wípé lawla annahu ma indi annafaqa ma yuqawwini ní tí mo lè nílé lórí ń wò nínú owó abúlábùnú zubair ní owó ń bẹ lónìí ta ni fi kọ́ wà lásìkò akọ́fù nas èmi ò sì bẹ̀rù èèyàn kankan ọkọ̀ àwọn ti bẹ̀rẹ̀ lórí ìsìlámù kí ló wá fà tí ànábì fi ń sọ wípé tí èyí bá ṣe báyìí ń ṣẹ̀gbà ìsìlámù ni nítorí gbogbo nǹkan tí wọ́n bá ti pè ní àtíkù nǹkan láíláí a máa ráyè lẹ́mìí àwọn èèyàn bẹ́ẹ̀kọ́ ilẹ̀ àwọn àfáà fi sọ pé téèyàn bá ń wá ládàtọ̀ pọ̀ mọ́sálásọ́ bá kọ́kọ́ délù ní kí o ti lọ máa kíjímà tí wọ́n bá ń ṣe súnà bẹ́ẹ̀ ni o tánṣe kí ni nítorí kíni torí àìmọye àwọn ẹni ọlọ́run wọ́n ti gbé bẹ̀bẹ̀ lọ́hùn nínú àwọn sálàf ìnìdákọ̀ àfáwà yẹn nígbà ayé wọn gbogbo òpó tí ń bẹ ní Kaaba ìdí òpó kọ̀ọ̀kan ní ẹ ti parí kura ní òdìdí kọ̀ọ̀kan <laughs> yóò máa jókòó báyìí yóò parí kura yóò tún bọ́ bí ilé títí títí títí títí títí tí ètò gbogbo ń tán tá a bá sì jọ fojú wo mọ́sáàsì haram lónìí pé òpó tí ń bẹ ń bẹ yóò mọ̀ tọ̀ndrẹ́dì iye iṣẹ́ òun lọ́gbẹ́sẹ̀ torí sáànù ní ìsìn ó ti di gbìyàn mélòó two million níbi tí wọ́n ṣe táwọ́sí àlọ́ nìyẹn àwa ń bọ̀ òun wá jẹ́ nígbà àwọn nígbà tí àwọn abúlábùn zubairi ọkọ̀ tán báwọn kí ni tó tó ṣe ó ní èmi ọ̀bẹ̀rù yẹn lónìí mà wá fún ní ilẹ̀kùn méjì ó fi ilẹ̀kùn méjì sí sọ wá fi kún ó wá ní àdébìtì sọ wípé bíi five feet ń bẹ lára kàábà táwọn èèyàn ò rí kọ́ débẹ̀ nígbà tó wó sí i òun tó fẹ́ síbẹ̀ rìwáyà póríṣiríṣi ṣùgbọ́n ìtọ́ ẹnu kò lórí ẹni sí ni wípé twenty feet asa eh, 27 feet màá tó sọ twenty feet òun ni gíga kàába kí ló sì fà á feet làwọn mọ̀lẹ́kà fi sí nígbà táwọn kọ́ a wàá sọ wípé kàába yìí tá a bá ní ká mú sámrì ìtàn rẹ̀ wá ó ti dẹ̀ márùn báyìí tí wọ́n tún kọ́ láyé kí lákọ̀ọ́kọ́ àwọn mẹ̀lẹ́kà náà kọ́kọ́ wá kọ́ inna awwala baytin wudi'a linnas lalladhi bi Bakkata mubaraka kìtùlẹ̀ rí wa ma min nabiyyin anabi kò tí ì wáyé rí illa wa qad hajja hadha al-bayt tani bí wàá sì sọ báwọn anabi bẹ̀rù kọ́kọ́ wá kápò lọ́kọ́ kọ́kọ́ wá ni àbò lọ́kọ́ kò sí anabi kàtọ́rọ̀ ti gbé àti kó ti wá sí ájì nílé kọ́kọ́ kọ́ ó dé ní lẹ́yìn ìgbà tí túfánù dé tọ́lọ̀ wọn bá ń bínú sáyé ó pàṣẹ kí wọ́n gbé lọ sókè ọkẹ̀ wàá ku ojú ẹ ojú júrùmù rẹ̀ ìrẹ́pa rẹ̀ kúnlẹ̀ iná ń pè tẹ̀bùwí ọlọ́ni ìbà wà náà Ibrahim atọ́ka Ibrahim bí nǹkan ọ̀bà nílẹ̀ pàwọ̀ ìtọ́ka àyàn abẹ́ ó rí bí ojú bí báyìí báyìí báyìí ibi ìpìlẹ̀ foundation lọ́mọ nǹkan lè ó di méjì nígbà tó di wípé ilé àwọn ọkùnrin ṣìnà fẹ́ tún kọ́ ó mélòó tómi yàwọ̀ bẹ̀ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun lè tí abdulabdul zubairi kọ́ yìí ojú ẹsẹ̀ tí wọ́n padà wá fi hajjáàjì bàjà tí wọ́n pa abdulabdul zubairi ẹ abdulmaliki wá pàṣẹ pé gbogbo tó fi kún kí wọ́n lọ wó dànù ẹ̀wọ́ wọ́n wá túkọ̀ àbáwò òun wá dá padà sí bí ànábì ṣe fi sí ṣùgbọ́n o kọ̀ wá fọwọ́ kan it nine feet O ní gógó rẹ̀ pẹ̀lú tí àmàlẹ́kà kọ́ anabi ibrahim padà fi náà fi ti kún ó di mélòó ẹ ẹ abúlé sọ́yìn náà tó fi náà kún twenty kilo fún wa ó di twenty seven ti mẹ́mbẹ́ ẹ mélòó ni ntí kàbá fi di àtúbí ẹ márùn bó ṣe wá wà ẹnì kò tó bẹ́ẹ̀ kò ti rí wó mọ́ àfi tó bá dìgbẹ̀yìn ìgbà wàhádàlẹ̀ jábìrì hadith abi rawadithi abul mu'minin ali ibn abi talib radiyallahu ta'ala anhu ardahuma wal hadith musnad fi sahihain wa fi gurma fi musnad bi sanadin sahih ọmọ ethiopia kan bọ̀ tó bá dẹ̀yìn ìgbà orí rẹ̀ orí polo báyìí in tí ó wà láàrin ibi rẹ̀ ibi bára bí sọnù síbi òní ọwà kógun jakaba yóò wà ní wọn máa yọ blọọkù ẹ̀rẹ́ ọkọ̀ọ̀kan látijọ́ náà lọ́hùn kò tó sẹ́ni tí ó yípo lè mọ́ ṣùgbọ́n jò ní ọ̀sẹ̀lẹ̀ ìjọ tó jẹ́ pé kò ní sẹ́kù bí kan mọ́láyé tí ẹ ti ń dà kọ́ lọ́hùn ilẹ̀ ti dá ọ̀sẹ̀ ní rímọ́ lórí rẹ̀ bó o lò ṣe fẹ́ ṣètò ibi ẹ̀sẹ̀ ní ọ wà lódìdí àwàdúpẹ́ o adúpẹ́ o ọ̀rọ̀ kó jẹ́ àti rúre kó jẹ́ àsọ̀ọ́rẹ́ o. kí ló wá fà táwọn èèyàn fi tukọ́ bá wọn Abdulmalik ní ẹ máa wo ète tí ń fi ń pariwo pé gbogbo ẹni tí bá ń gọ́fà wàláhì wàláhì kó tó má sọ̀rọ̀ ibùdó lálẹ́ kìámà àánú ọlọ́ni ọlọ dáhùn wípé àwọn náà torí maka kí wọ́n wá máa tọ́ka rẹ̀ sọ́mà pdp náà bá ń bà kankan lọ àbí pátì kan náà bá ń bà kankan lọ bí mi bá ti dé báyìí àròjò owó bẹ́ẹ̀ àròjò owó bẹ́ẹ̀ o no àfẹ́mọ́ inú kó ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ mi tàbí wọ́n tún gbé gbàbò mi wọ́n máa wò pé táà bẹ́ẹ̀ parí ẹ̀ ògo àwọn yòó ni wọ́n máa jẹ́ wọ́n máa pọ́n yòó ni ọ̀bẹ̀rẹ̀ rẹ̀ sẹ́yìn ò làwé ìsinmi làwé ìráyé gbé táà sì ní láyé lẹ́ẹ̀mejì naam kọ́ wá lọ́ọ̀mọ̀ gọ́fà ò ní pààyàn áà ah! áà ah! wà lé àrùn ọlọ́ni wọ́n wá da gbogbo ẹ̀rù báwọn àwọn wá ṣẹ̀ wà á tó kọ́ padà wọ́n wá fún lẹ́kùn kan wọ́n kọ́ àìtì ẹ̀bí ẹ̀sìn kọ́ gẹ́gẹ́ bí ntẹ́mi àti yín bá ń bẹ̀ lónìí èntì àwọn hajjáàjù wá bá abdulmaliki ibn marwan ibn hakam kọ́ òun lọ́wọ́ wà bẹ́ẹ̀ lónìí o nígbà tó dé àsìkò mahadi khalifa ló náà àṣùpá imam malik ni ó wá ránṣẹ́ sí mẹ́dínà pé èèyàn fẹ́ tún kàbá náà sí ó wá ní inni akhsha an takuna ayé alikaaba malabatan ala aidil muluk imam malik ni ìbá ní kọ́mọ̀dì tọ́yì lọ́wọ́ àwọn ọba tọ́bẹ̀lẹ̀ ìbá ti dé yóò lòun ó tó kọ́ tí tó bá ti dé yóò lòun ó tó kọ́ eré ìlédè ló pò wọ́n kọ pẹ̀lú sílífà eré ìlédè tó lọ́la pé ẹ̀dáwó gold lèmi kọ́ ẹgbẹ́ no no no no no kíríkà ti bẹ̀ nísìn tí wọ́n máa fi ń ṣe ara plain òun là fẹ́ lò àwọn ẹgbẹ́ no no no ẹ má lò yẹn ẹ jẹ́ adà padà kan bá yà níbi ìṣèlú padà ẹ jẹ́ àfi ìpẹ́ kọ́ oríṣiríṣi ẹlẹ́gbẹ́ àná ègbè òkun ẹjá ògbè òkun wọ́n ẹjá lọ kó torí pé mi àtẹ̀yìn ọlọ́run lè pe aríbẹ̀wọ̀ lọ́la insha allah tábà kírun nù rẹ̀ ákì ṣùgbọ́n mẹ́sàlá tá a tiẹ̀ wá ń sọ yìí pẹ̀lú bí ẹnu ọ̀nà rẹ̀ ṣe ga lónìí hùn à níbi tá a lè dojúkọ nínú rẹ̀ àfi tí wọ́n bá tún wó gíga bí ẹnu ọ̀nà yẹn hàdá wasallallahu wasallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam insha allah tó bá dijọ́ mẹ́jọ a wà gbé pé bóòlù àṣẹ máa dá kíbla àmà bóòlù àṣẹ máa ṣe kí o bóra sì máa ń dá kíbùlà àmà insha allah rahman